ìgbésí ayé mi ṣojú ẹ o mi ò rí irin kan tó ṣẹ̀yìn ẹ̀ rí bí mo ti bẹ̀rẹ̀ ibi tí mo bá a dé lọ́wọ́lọ́wọ́ mi ì ṣe nǹkan kan lẹ́yìn ẹ̀ o kọ́lá o ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ yìí mo fẹ́ kó o dì mú sọ́wọ́ kó o má gbàgbé títí láéláé kó o sì mú lò kí inú ọlọ́run ọba náà lè tù sí ẹ kọ́lá gbìyànjú o gbìyànjú bí ọkùnrin kò lówó lọ́wọ́ làkàkà kò rí pé o ní owó lọ́wọ́ rántí o àìsàn tó gbé yá ìṣánlẹ̀ tí ò sówó òun ló pàyà ẹ̀ tádùkẹ́ fífi mílẹ̀ tó fi lọ ó mà ṣe o àbúrò ẹ̀dá àbúrò ẹ̀dá orí àìsówó yìí náà ni o òkò kankéré ló lọ tí búlọ́ọ̀kù ti yẹ̀lú lórí kí n lè jẹun lórí àìsàn yìí náà ni mi ò tẹni tó lè tọ́jú ẹ̀ ah. ọ̀gá gbìyànjú o ọsibítù tá a lọ gbogbo oògùn tí wọ́n ní kára ká lò owó ẹ̀ ti pọ̀ jù owó ẹ̀ ti pọ̀ jù owó ẹ̀ ti pọ̀ jù mo láti fẹ́ rí ọkùnrin tí ò bá lówó mo láya aya láya ló fẹ́ ẹni tí ò tó ó máa máa báyàwó ẹ̀ lájọṣepọ̀ lọ́dẹ kọ́lá bá orí ẹ̀ sọ̀rọ̀ bá ẹlẹ́dàá ẹ̀ sọ̀rọ̀ o kò rí fọ́nà hàn kí wọlé yà síbi olówó ó lọ dé o fọwọ́ para náà ní pé kò sí nǹkan kan ó bá lówó ẹrú ayé ni wàá ṣe ó bá lówó ò lè jẹ́ èèyàn ẹnu ẹ ò lè tọrọ bá ẹlẹ́dàá ẹ̀ sọ̀rọ̀. Ah. Ah. ṣé wọ́n ẹ̀dẹ́ fẹ́ gbà náà ni dadi ororo dadi dadi dadi daddy. dadi oh, uh, daddy. Uh, uh, you wrong Daddy. Daddy. ah Daddy. dadi. tó wà nínú ilé ayé mi orí burúkú gbogbo alẹ́ àbá kò sówó àìríná àìrílò àìrówó jẹ àìbẹgbẹ pé tó wà nínú ilé ayé mi mo fẹ́ wẹ̀ sí bíbá ilé mi o tí mo bá ti wá wẹ̀ tán ẹnikẹ́ni tó bá wá gba bíbá yìí kọjá gbogbo orí burúkú tí mo wẹ̀ sílẹ̀ lẹ́ẹ̀kan máa forí ko kan máa forí ko ni káwọn náà máa bá wú lọ kí ilé ayé tèmi máa tò gbogbo eré ara wọn kí wọ́n máa bọ̀ wá sọ́dọ̀ mi o ọkùnrin ló gba bí obìnrin ló gba bíbá ilé ni àbọ̀mọdé àbágbà ni gbogbo òṣì orí ibu tí mo fẹ́ wọ̀ síbà ilé ni kó máa kó ara wọn lọ o kí gbogbo ara wọn ni kó máa forí ko kó forí ko káyé tèmi ó dáa kí n rí jẹ kí n rí ná èyí tó bá kù nú òfò tí màá ṣe nú ilé ayé mi ká sòfò yẹn o. èrìà èrìà tá a padà ọmọkùnrin lórí burúkú ní í ṣé ẹ ṣe máa bẹ̀rẹ̀ pẹ̀ síbà lélẹ̀ ẹ dá mi lóhùn ṣòro mi tó bá bù yẹn ó yà kú síbẹ̀ padà. dá padà síbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ dá padà síbẹ̀ orí ẹ̀ yìí ni. ẹ ṣàánú mi nítorí tọlọ́run mo kàn ní kí n sáré wẹ̀wẹ̀ yìí ni kí n wẹ̀ pápákọ̀ gbogbo àwọn tó bá ti gbà mí kọjá kan forí kó gbogbo orí burúkú tó wà lára tèmi kó máa kó lọ bíi tiyín báyìí. mi ní jèrè fún ọtọ sọ wá o fẹ́ pọ̀ mo fẹ́ lówó o ń ṣe eré ni ìwọ ni ìwọ ni orí burúkú láàárọ̀ kùtù. mo fẹ́ ba ẹjọ́ tó ní tọ̀lọ́ ẹ jẹ́ kí n lówó. o ni o mọ̀ pé o fẹ́ wẹ̀ ṣóò gbogbo ibi ilé ayé ẹ kò wẹ̀ síbẹ̀ o máa bọ́ wọn ni. Eh, eh, ẹ gbà mí ìwé orí burúkú ló fẹ́ wẹ̀ yìí ṣé o pé irú ìwẹ̀ tó fẹ́ wẹ̀ sí ó lè kó bá mọ̀lẹ́bí ẹ bó ṣe wà yìí. àti lówó mi ni kẹ́ máa lọ kí n wẹ̀wẹ̀ pápá. kò ti lówó àmì ní jèrè ẹ ẹlẹ́dàá ń gbọ́ ẹ̀ẹ́n kò tásáwà àbí ẹ tó tó bá tásáwà tí màmí bá gbàgbé ẹ̀kọ́ yálà àárọ̀ là ń kọ́. mo mi gan ò ní gbà bíbá yìí ẹnkúlé lè wà rè ọ̀dọ̀ yẹ́ lèmi ń gbé. bóyá ọ̀hún ti jẹ́ sí i ṣùgbọ́n àwọn àṣewà ẹ̀ ṣòfẹ́ lè ní. ìjẹ̀ka ló àwa ń lọ ṣiṣẹ́ ni kò yẹ́ sí i àti pé tó bá fẹ́ rò orí burúkú ẹ̀ ó ṣe gbàjá lọ kó lọ wẹ̀ lájà kó wọn àtàjà máa ṣe kíni. kó máa já sí. kó máa já sí tàbí kó gba kò í lọ kó lọ wẹ̀ ń bẹ́ẹ̀ kó wọn ti kò í máa ṣe kíni. kó máa kó sí nínú ìgbẹ́ gángan. ni. tàbí kó wá gbóṣòdì lọ wọ́n kó sí ti o gbogbo tí mo dárúkọ wọn ti wá ni àwọn ogun onígbẹ̀ láyé ń bẹ̀ mo mú wọn ṣeré ni ẹlẹ́dàá. ọmọ olóòkè ni Òṣogbo. olóòkè ọmọ olóòkè náà ni lọ́wọ́ ẹ̀ lóyún ọmọ olórí burúkú díẹ̀. jẹ̀mí ìmọ̀ bẹ́ẹ̀ ni. àìlèdè Fáṣọlá ò ní fún ẹ ṣe. ọ̀sùn lead. others follow ìlú iná ń jẹ́bẹ̀ lọ́wọ́ ẹ̀ ń ṣí eré ni àbọ̀ olórí burúkú lélẹ́yìn ni wá wá wá wá sórí tó fi wo ìwẹ̀ yẹ lọ́wọ́ ní gbà fún ẹ àti pé bí wọ́n ṣe wà yìí wíwọ́n ti jà ẹ sí yóò ṣe bèrè ọ̀nà ká jẹ ẹ sí tá a bá jẹ ẹ sí tán irú òṣì tó ń kiri yìí ó ní máa wẹ̀ kiri mọ́ láìsè máa wẹ̀ kù ó dẹ̀ ń kiri. olórí burúkú lábẹ́tẹ̀ ti wà dáhùn ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ lọ sí síbẹ̀ lábẹ́tẹ̀ yẹn máa ṣe kí ni. ó máa tẹ̀yìn. ẹ máa tẹ́ lọ́sọ̀ tẹ́ ń tẹ̀yìn lórúkọ yín ẹ mọ tí wọ́n tẹ́ ń tẹ̀yìn ẹ fẹ́ tẹ́ lọ́sọ̀ yẹn. láì pé lórí burúkú náà ni irú tí ẹ kọ́ tóbi yẹn lẹ́nu. ẹ jọ ẹ last chance mi. ẹ máa gbọ́ bí a kò jẹ yín ṣé ẹ ah. bá wọlá chance lẹ́kọ̀ọ́ ó máa ń bá bẹ́ẹ̀ lọ ni àmẹ́yìn àyẹ̀ ah, kẹ bá mi báyìí lọ. Mm-hmm. jẹ́ ìsọ̀kan fún ẹ tí yóò yẹ kí n já ẹ sí lẹ́sẹ̀kẹsẹ̀ ṣòro àwọn ti agogun lasna fabigas tó bá ṣe kíní yẹn fún wọn tán séèmù náà ni àwọn tí agbọ́n ń gbòòrò wá ti ráwa àwọn dioso dioso dio wọn gbọ́ ṣoṣo ṣe kíní yẹn fún wọn àná ń ṣe fún wọn. bọ̀dà bọ̀dà a máa ṣe kíní yẹn fún yín sí. àwa ti máa dùn wá bí jẹ́ kó di. àwùjá ó yẹ láì dàkẹ́ máa yí lọ ẹ máa yí bọ̀. ṣe àpọ̀jù yín lọ ṣé mo bẹ ẹ gbé sókè mo mí nìtí mo sọ lọ́wọ́lọ́wọ́ yìí apá kọjú yín lọ akọjú yín ọgbọ́n ẹ mo bẹ. lórí ẹ̀rọ yẹ kí n lọ sọ́nà bọ́ọ̀sì ọ̀bù yẹn jẹ́ tó. ẹ láì dáa fẹ́ máa gbé wòye wòye nílé máa bọ̀ ọ́ ni. ayé abàjẹ́ ni mo fẹ́ bẹ́ẹ̀ kó jẹ́ olórí burúkú oníwèé òsì olórí ibú ó sori ibú ni. ṣé bí àwọn tí wọ́n yẹn ṣé wọ́n yẹn máa ń wẹ̀ kiri nìyẹn ni. ṣé bí òun wẹ̀ rí ìtòmí ìmọ̀ òun náà ń wẹ̀ lọ́dọ̀ tiwọn o fẹ́ sọ̀rọ̀ ju àbí. àlọ ah, mo mọ tẹ́ ń fà. ó ní mo ti wá fẹ́ sọ̀rọ̀ ilé ayé tèmi sí báyìí nítorí tó lọ ó lè ti fẹ́ ṣe mí sí báyìí bàbá. bàbá àsìkò tí mo débẹ̀ kò sí èèyàn kankan ń ta bí mo ṣe gbómi yẹn kalẹ̀ báyìí tí mo ní kí n tọwọ́ bọ̀ kí n da omi yẹn sórí kí n máa wẹ̀ lọ báyìí wọ́n ní ti bá gbé ọwọ́ yẹn tí mo bá fi da omi yẹn àwọn máa pa mí síbẹ̀ yẹn ni àwọn máa lù mí wọ́n kọ́ bẹ̀rẹ̀ sí ní péré ilé ìfọjọ́ wọn láwọn máa lù mí pa àwọn máa ṣe bí àwọn máa sáwò baba, báwo mo ṣe fẹ́ sọ̀rọ̀ ilé ayé mi sí báyìí ẹ àbí ewu báwo láyé tèmi ṣe ń rí báyìí náà tó pé gbogbo nǹkan gbogbo ìgbìyànjú mi náà pàbó ló ń já sí bàbá. Ah, ah, ìwọ náà lọ rè é bú wọn lọ́nà ah, nígbà tẹ́ ní kí n lọ ṣe nǹkan màá wá búyàn sí mo tiẹ̀ lè ronú mo tiẹ̀ rántí tèèyàn sá ìwọ̀n tí mo tásìkò tí mo lọ yẹn tí mo bá ṣe mistake rí ẹni tó jẹ́ pé ọ̀tá mi ni tí mo mọ̀ pé ọ̀tá mi lélẹ̀ máa kọjá lẹ́gbẹ̀ẹ́ mi jẹ̀ níjẹ́ orí mi ní kí n má jẹ́ kéèyàn kankan orí mi ní ìbúyàn ọ̀dà ó sáré pé òun ẹ̀ṣẹ̀ ìṣá. Ah. bàbá wẹ̀ níbi tí wọ́n ti ní kí wọ́n máa gbígbàjú fún mi níbi tí wọ́n ti fẹ́ pa mí ṣé mo lè wẹ̀ ṣé ìyẹn wo ewé ẹ̀. ọ̀dà àwa nígbà wòrán gàgà ká má fọwọ́ ẹ̀ tẹ nǹkan torí ìkọsẹ̀ ìjáyé rẹ̀ ní lọ́ọ̀rẹ̀ ìbọ̀ wò gbogbo ohun tó bá ń ṣèdíwọ́ pátá tí gbogbo rẹ̀ fi rí báyìí láàrín kedere. bàbá ìkọsẹ̀ ìjáyé tẹ̀ ń sọ yẹn kò lè mi ò rò pé yẹn lè possible ìkọsẹ̀jáde tẹ̀ ń sọ yìí ah, ewo bí mi ti ẹ̀ rí rí tí mi witness ẹ̀ mo ti gbọ́ rí dáadáa bàbá ìjọ nítorí tó lọ́n ẹ jẹ́ kí mi náà fi pé mo jiyàn èyí náà wù mí ṣe rí sí mo dùn owó ni kò jẹ́ kí iṣu kò jẹ́ kí wọ́n mọ̀ pé mi gan-an mo wà ókè. ọ̀dà ẹ ẹ ń wàá ṣiṣẹ́ ńlá kan báyìí fún wọn. Ah, ọ̀kàrí sínsìn nígun awọ ẹlẹ́dà sínsìn nira awọ ẹlẹ́dà wọ́n ní bàbá wọn níjọ́ wo lóòótọ́ lówó wọ́n ní bàbá wọn níjọ́ wo lọ́dọ̀ lọ́la àti yẹ ó ní èní dán dán dán ni wọ́n lówó olójoojúmọ́ nìrẹsì alájẹ ń pajẹ bí babaláwo bá dàrú ẹkùn owó ńlá ni wọ́n fi kó. bàbá ara tí mo máa sọ yẹn ilé mi tẹ sọ pé èmi ni màá lówó yẹn kí ló dé tẹ ẹ ṣe dé fún mi tẹ́lẹ̀ èyí mo ti wá ní bàbá yìí. ìtòrẹ́lẹ̀ yìí tí mò ń wí fún ọ yìí àtẹ́lẹwọ́ ẹnì kí ìtàn ni jẹ ni. wo orógbó tá a fi pé ná owó sórí tó o bá ti kú òní èmi rẹ ọ yàgbé tá a ti jẹwé ifá ewé ifá yìí lọ́wọ́ wàá fi pẹ̀lú ẹ̀ ọ mèwé ifá ọ kò sínú kankan ọ dáná sí i yóò hó tọba kúkú dáadáa ọ wàá mú orógbó yìí ọ fi sí ọ dé ọ wàá gbé sínú yàrá rẹ gbogbo ntọ́ tún ṣe sí ìmọ̀ sọ fún ọlọ́run ọ gbọ́ àmọ́ títí tó fi ju orógbó yìí sí mo fi olódùmarè bẹ̀ ọ́ mo fi fá bẹ̀ ọ́ má jẹ́ kí ni tó fi ń gbé kaná kanlẹ̀ o. bàbá ìdí rẹ̀ ò gbọ́dọ̀ kanlẹ̀. ò gbọ́dọ̀ kanlẹ̀ o tí ọba ti kanlẹ̀ tó jù sí. <laughs> ẹni tí wọ́n ṣáàtì sọ orógbó yìí sínú kinní yẹn tí gbogbo ẹ̀ hó papọ̀ pẹ̀lú ọ̀dà tí ń tẹ́lẹ̀ máa sọ fún mi yẹn gbogbo everything máa wà in order. ah bọ́ọ̀tì ni mo sọ fún ọ. sórí tí wọ́n bá ti pèlò rẹ̀ tán lọ́hùn-ún ọ wà á máa gbé bọ̀ ni èmi ò wà parí rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni wípé àtẹ́lẹwọ́ ẹni kì í tan ní jẹ ọwọ́ rẹ̀ la fi bẹ̀rẹ̀ rẹ̀ èmi ni ó ṣàkíkù rẹ̀ tán bí. bàbá tó bá dé bí bẹ́ẹ̀ ni èyí yóò lọ kó ṣiṣẹ́ náà. owó kílẹ̀ mi gan tẹ́lẹ̀ kan òrírì bí mọ́tò wèrè wọn náà lọ wá tẹ́lifọ̀n wà ní. ọ̀kẹ́lẹ̀ ọ̀kẹ́lẹ̀. etí ẹ̀ ní ògbọ́n gbogbo ariwo tó ń ṣẹlẹ̀. ó rí olórí burúkú ọ̀rẹ́ rẹ̀. ṣé mọ̀ pọ́n ló jẹ́ kí useless àfihàn kó wá máa nù mí lọ́rọ̀. kí ló ṣe kí ló mú tó rọjú báyìí pèèyàn ní wèrè ó sọ pé ó rọjú kí ni iṣẹ́ wèrè. èmi náà sọ bẹ́ẹ̀ náà pé wèrè ní bẹ́sẹ̀ wèrè tọ̀ lórí àpáta ta ni wèrè táwa àpáta kí ni yàtọ̀ ẹ̀yin méjèèjì ọ̀rì ìwọ ní irun mú òun náà ní irun mú ẹ ọ̀rì pèmí nìkan mo kọ́ lánàá yín ẹ jọra yín. ẹ eh, ọ pè mí wèrè yóò sọ̀rọ̀ pé mo mọ mo lè kínní ìmọ̀ ẹ lórí. ta ni. ìwọ. Eh! Ah! kí ni máa ń fún ọ ń gbèyàpọ̀ ọ̀lẹ̀ nàmínà jíjí tó jí láàárọ̀ yìí òun ẹni tó máa lóko èèyàn lọ́rùn kiri ni ìwọ. Ah! mo mo mo pa ẹ́. ìwọ. Ah! èmi àti ẹ. mo bọ̀ díẹ̀ mo fún ní bọ̀dí jẹ. ìwọ. tó súnmọ́ mi tí mo bá bàtà yé ẹ̀jẹ̀ lé mi kò pè mí ní combat ìwọ wa jápè ní fìdá o padà. tí mo bá fún ẹ ní push máa fún ẹ ní pin pim pim pim. Suman suman pim pim pim. Suman ma bọ̀. Tọ́jà lọ ọ̀yà bọ́sí mi. Wọ́n lọ́ máa jìyà. Dàdé Dàdé mọ́tò. Kí ló fi kẹ́tọ̀ ké? Ní yàrá. Ayé ẹ̀ ta pò, ọ bọ́ ọbọlọwọ ẹ wọ́n orí ẹ̀ tiẹ̀ ti burú bí egun ti ń léwèrè ni mo bí ẹlẹ́rìí ni ọpọlọ tiẹ̀ ò tiẹ̀ jí ṣiṣẹ́ rárá àfi kọ́ ọmọ bóyá bí àgbàdo ẹ̀rùn ah! gbóná ṣé wọ́n kọ́ ọpọlọ tiẹ̀ mọ́là ni tó fi jẹ́ pé tí wọ́n bá tiẹ̀ ní kọ́ lọ mùsùlùmí wà tó máa ní omi twelve wàá ò lọ mú seventeen akọ ẹ̀ níṣẹ́ títí títí ò mọ́ṣẹ́ ó sọ ní pẹ́tẹ́kì bí àpótí ìlúrú ọ̀ọ́mọ́ kankan wọ́n ti wù kí ọpọlọ ayé àpọlọ ayé tó burú tó tọ́jú pé tòjú kò lọ ọdún ṣáláńgá lọ ọ̀dà àjọpọlọ tiẹ̀ gángan lọ kí ló ṣe kí ló ṣe tó ń gbóyún dàgbàdo ẹ̀rù orí ẹ burú orí ẹ wọ́ ẹni tó ní mọ́tò yìí ó ń bọ̀ wá gbé ti pè mí ó ló ń bọ̀ wá gbé ń sìn ó jẹ wá ní five thousand naira tó fi fún wa ní balance. five hundred naira sir. ah ọ̀ta ọ bọ́ lọ́wọ́ ẹ wàláì tí ẹ bá ṣe pé bó ṣe jẹ́ nìbá nìyẹn fàbẹ́ jóná òdodo ọmọ sọ fún mo ní five thousand naira o ní five hundred naira kí ló ṣe papọ̀ mọ́ra wọn. ìgbà tó yẹ five wà mí méjèèjì five thousand naira five àtìwọ́ sà. wọ́n àtìwọ́ náà tí wọ́n bá fi gbé mọ́tò yìí lọ tí wọ́n bá fi balance lẹ̀ wo gbogbo family yìí pátá ni wọ́n máa dà san. ẹ ẹ dákun sá ibi tẹ sọ ẹ ṣe mọ mú kọ́kọ́rọ́ ẹ lọ kó bá dé ká pèsè owó mọ fowó lẹ o òní tó bá dé kó gba five thousand lẹ̀ lọ́wọ́ ẹ̀ tí ò bá ti five thousand lẹ̀ o ò gbọ́dọ̀ yóò gbé mọ́tò ìbọn àtìmọ́ náà ó ti yẹ. ilé ayé yìí ṣe ojú bàrà bí o. abiyamọ ò gbọ́dọ̀ sùn o ẹ̀rọ ayé gbé fọ́ọ̀mù ẹ tó ọmọ yìí ṣe ẹ̀sìn òbí ni kí mọ jèsì kó wá tójú òbí rọrùn ẹ̀sìn òbí ọjọ́ tẹ̀ tí ń tọ́mọ ẹ tọ́jú ọmọ yín o ẹ̀yin abiyamọ. abiyamọ ayé pẹ̀lú tọ̀run ẹ tọ́jú ọmọ. ẹ jọ̀ta ló gbé ìkọ̀ka lọ́nu lẹ́yìn o ẹ̀ta ló fẹ́ dáná sunlé tó gbé ìkọ̀ tó ń lupa lọ́yìn. ọlọ́run ò lè jẹ́ máa bá yín sọ. má sọ kalẹ̀ mi ni mo gbé sílẹ̀ má fọwọ́ kan tí mo ti sọ. ẹ má sọ o. ah Mr. Kola ibo ló fi rọ́pò ìrìnà tó kù yìí jẹ́ ah Mr. Musa ah ṣe ìdáhùn ìdáhùn fún ẹ báyìí. àwọn àti ọkùnrin ẹ̀ ló pẹ̀lú ṣé wọ́n ní kẹsàn-án bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ́ tàbí bẹ́ẹ̀ ṣe tí èmi àti ìyẹn lọ gbé nǹkan kaná lánàá ní kẹ́ẹ̀fì débẹ̀ tẹ́fì lẹ́fẹ̀ sọ mo ní kẹ́ máa sọ kalẹ̀ àgbà tẹ́ sọ kalẹ̀ ṣé bẹ́ẹ̀ bá èmi jẹ́ ni. Eh, eh, eh, Mr. Kola kò ní dáa kẹ́ ẹ sùn ilé yìí mọ́ gbogbo wa lórí gbogbo wa ló máa jọ affect ntẹ ìgbélé náà ti rú paná. Mr. Joshua ṣé dáàbì mi ló kọ́lé. gbogbo ìyẹn ò nítumọ̀ kájọ save life ara wa ló dáa. Ah, kí ló kẹ́ ẹ nítorí tọ́lọ́run èmi àti ìmúdẹ ẹ̀jẹ̀ mọ́ ẹ mọ̀ pé mo máa avoid tẹ bá ń bọ̀ báyìí máa gba mí ni máa gba tí wọ́n ti rí lọ́ọ̀kan báyìí torí mo mọ̀ pé spirit àwa méjèèjì kò lè ṣiṣẹ́ papọ̀ ee Mr Joshua ẹ̀rẹ̀fẹ̀ báyé mi jẹ́ kí ló kàn yín ọ̀dọ̀ lálàyé yìí. ṣé ẹ̀yin lè dé kí ló bẹ̀rẹ̀ láti kọjú mi fi kaná ṣé mo bẹ́ẹ̀ mọ̀ lórí bẹ́ẹ̀ fọwọ́ kalẹ̀ lórí bẹ́ẹ̀. kí ló fọwọ́ pé lọ́sẹ̀kì ìsìn náà aṣẹ́ rí orin máa ń dàbí wípé èèyàn ṣẹ̀yàn ni kí ló wà ń bẹ̀ ẹ̀yin náà mọ̀ pé bí lè ṣe rí pé léyìí lánàá bẹ sọ̀rọ̀ sẹ̀rù ẹ̀wò èmi ò lẹ́gẹ̀ ara báyìí kí n lọ gbẹ o èmi ò fẹ́ rárá ẹ̀wò tọ́lá tí wọ́n bá yín sọ wọ́n ní stop láì ẹ bá padà síbẹ̀ ṣé bí láì fi yẹn gbé síbẹ̀. ẹ wò wá kíwà tó ń bù níbi kù síbẹ̀ tí wọ́n ní ìbẹ̀rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ ní sàdúrà ẹ wò Mr. lóṣù àlọ́fẹ́ báyìí nìkẹ́ ni. mo gbé nǹkan kaná níbí báyìí mi ò mọ nǹkan tó kọ Mr. Joshua bẹ́ẹ̀ kò ju five seconds lọ́kùn kan wọlé kí lọ mú wọ̀ngàn wa mo bá gbọ́ ẹ máa sọ kalẹ̀ olùkà náà o ẹ má sọ o olóòrù mo ní ẹ má sọ kalẹ̀ o kí tó jáde mo ti sọ kalẹ̀. ṣé bí a ti ṣàlàyé pé ẹ gbọ́dọ̀ dáná bímọ àbí ṣé bí wọn náà rí gbogbo mi lé ẹ ṣé ò sí kí ló dé. a dà fún yín o destinant a dà fún yín ẹ mọ̀ pé èyí ti pẹ́ nulẹ̀ ẹ̀ dẹ̀ mọ́ ẹ́sìrì bí lè ṣe dé ṣó dáa kírú máì Mr. Kọ́lá tí ò fẹ́ rántí ọmọ ẹni tó ń jẹ́ mọ́ yìí ṣòdà kan dáná sùn lé mo ń bọ̀ ni nà ọ́ mo dẹ̀ rẹ́ èéfín nínú gbogbo lé èéfín ti fẹ́ bá lé jẹ́ stóòfù rẹ̀ díẹ̀ ló kú kó gbiná ti yín dẹ̀ ni mo rò ṣe mọ̀ wọ́n ní àfa ń jóná ẹ̀ ń béèrè irun gbọ̀n tí ibi ìgbà bá fi lè mú ná yàrá yín tó bá àtàkì ẹ̀ gbà báyìí everything máa sún papọ̀ ní ẹ máa sún gan. ìyá ń jẹ ọ́ ṣé bí yàrá mi bá jóná yóò fi òòdọ̀ rẹ̀ bó tiẹ̀ fún ọ̀dọ̀ rẹ àwa ní tún yàrá rẹ sùn. ẹ ẹ wò ṣé ní nǹkan tẹ́mi kan fẹ́ sọ ni pé ẹ Mr Joshua Mr Joshua nǹkan tí mo gbé kaná tó gbé sọ̀kalẹ̀ yìí nǹkan tí mo fẹ́ ṣe pẹ̀lú ẹ̀ tí ó bá work out ilé ayé ẹ̀ máa work out tí ó bá work out ilé ayé ẹ̀ ò ní work out nǹkan tí mo fẹ́ ṣe tí mi fi gbé kinní ìkaná tí ó bá jẹ́ pé ọjọ́ wà tí mo lè dá sí ti ilé ayé yẹn máa fi jẹ́ ní ti máa fi rà sẹ́tù ilé ayé máa sẹ́tù àmọ́ tí ò bá sọ́gbọ́n. òyìnbó náà máa yọ èmi yẹn. òyìnbó náà ti di òyìnbó èyí lè fa o. òyìnbó náà máa yọ lọ́tí ọmọdé tí wọ́n ti olóyè burúkú wọ́n bẹ̀ èmi mo èmi mo ní kó máa kó pè ní olórí mi. èyí èmi ò lè fi sẹ́mísà no kò ní bẹ́ẹ̀ ní tiẹ̀ ìwọ ọmọ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n ṣe tó ọ̀rọ̀ tí ara ẹ̀ yìí hot weather. wá ọ̀gbọ́n mi yorùbá ni wọ́n ní mọ̀ wá fún oníwà ní jẹ́ ọ̀rẹ́jọ̀rẹ́ ìtumọ̀ n tí yorùbá fẹ́ ẹ mọ̀ fún pé òfẹ́ n tó bá sì fẹ́ kẹ́ ẹ lọ́ọ́ bá fẹ́. mo ti gbọ́ ti yín o mo ti gbọ́ ti ẹ̀yin ọmọ wa yín fúnra yín kẹ̀dẹ̀ jó mọ́mọ́dé ṣùgbọ́n ìwọ idiot kọlá wọlé tó kọ́lá wọlé wá sílé tẹ́lẹ̀tì tó tó gbélé bàbá ẹyẹ ẹ wò bàbá tẹrù bá ti pẹ́ ní ló máa ń bá lájọ bí mi ẹ̀yin yìí ẹ̀yin kẹ́ẹ̀tì kànú lé ẹ̀yin lè ní bá bàbá lálọ́ gbígbà yìí síbẹ̀ tó bá fẹ́ gbà yẹn máa wà kọsẹ̀ gbáyé wọn ẹ̀ẹ̀kan lè kó wíwá àti ògiri kẹ́ máa kó wọn sínú ilé olóòrùn máa ké pà lọ́sàn ó tún máa disturb wa lóko ní jẹ́ kárígbà nǹkan sùn ẹ wò bàbá ìwà kọsẹ̀ gbáyé ẹ̀fẹ̀ tó máa ó sì dàbí òkú ìgbàlú gbogbo ilé ìjáde kúrò nínú ilé yìí pátápátá wọ́n bọ ìwò bí ẹ̀rù báyìí ẹ̀rù òru. Ah. Eh, ẹ sáà rí i pé ọ ti ju orógbó sí i. orógbó ebi eh. mm-hmm. ah. mm-hmm. oníjàrún. bàbá mi ò tí ì fi sí i orúkọ yẹn náà ni mo lọ ní pé kí n wá sọ sínú mi yẹn tí Mr. Joshua fi wọlé tó lọ gbé kí n yẹn kalẹ̀. ẹ o ọ máa wá lọ báyìí. mo máa lọ ẹ à ah, bàbá mi ò lọ à ah, ọlọ ọlọ ọlọ à ah, bàbá mi à ẹ má jẹ́ ń lọ. sórí ifá tí mo jí dá lóòrọ̀ yìí ọ̀gbọ́n bó ti wí ni ó ní orí burúkú ọ̀gbọ́sẹ́ àwọn burúkú ọ̀gbọ́sùn ọmọ burúkú ọ̀gbọ́n ẹni máa kú ògbégbògi adébáfún olùkọ̀tún àgádà tẹ́sù gàgàrà dúró látàrí ẹ̀ tó retí re sórí gbogbo ẹni tí ẹlẹ́dàá rẹ̀ ò bá ti gbáre ifá ní kémi má bá wọn sọ̀rọ̀ tílẹ̀ ni ó fi ṣú. ìyẹn ti sọ̀rọ̀ ọlọ́run ní gẹ́gẹ́ sọ̀rọ̀ tán àwọn èèyàn ò tí ì dé. ìwọ tó dúpọ̀ yìí kan. èmi tó rí mi gbáre àmì ni mo ti wà lájú wí kẹ́ ẹ ṣe tèmi pápápá kí mi dẹ̀ máa lọ ẹ ṣe ti àtẹlẹwọ́ sọ̀rọ̀ tìyẹn fún mi lọ́lọ́ anybody má rí mi ẹ wò máa gbé iṣẹ́ àbáyé náà sálẹ̀ fi àáké lálẹ́ kan mi kán dáhùn fẹ́ wú ajá bá nínú ilé ẹjọ́ bàbá ẹjọ́ ẹ má jẹ́ káyé mi bàjẹ́ báyìí. ó èmi ń dún nǹkan lẹ́kùn lé kò gbọ́dọ̀ dé. ìyá ńlá àgbẹ̀ ní ìṣàlẹ̀ kéékèèké àtúmọ̀ àṣà sáyé mi ìjìyà tájọba ẹni sí ma sáyé mi ìjìbàjẹ́ báyìí sí mi ò lè bàjẹ́ Mr. Joshua mo fẹ́ bá yín mi jẹ́ ta ló máa dìde nínú ẹ̀yin wọ́n yọ òpè dìde kémi àti ọ̀tá tó bá tó fifteen bí ajọ́ máa ta pọ̀ sí. omi wọn dídà mẹ́tẹ̀ẹ̀ta náà la máa ń ta. owó tó kó jáde lẹ́kọ̀ọ́ pọ̀ jù. owó ìgbà ẹgbẹ́ kó máa jẹ́ kó máa níṣòwò kó dákọ́lá máa níṣòwò náà. nígbà yìí lọ èmi sì fẹ́ gba aṣọ hundred naira méjì kíkọ́ bẹ̀rẹ̀ látòrí hundred naira. àjẹbẹ ọmọ ìṣẹ̀lẹ̀ tí ọba ń ta tó bá ń dọ̀kì owó tóru bá mu ajáde ajáde kókó ni tútù ọ̀dọ̀ ẹ̀yà fìtì ẹ̀ sí. ẹ mi ò wá níjẹ ẹ fi sí ẹ fi sí mo lówó lórí ẹ mo lówó lórí ẹ. o ṣáà ti mọ táàbì. mo ti ah ah ní tí mo ti grab talẹ́ǹtì. ọ̀yà gé ẹ̀ ti yẹ ká yín. kàṣílà ta o. lẹ́lẹ́lẹ́lẹ́ orí ìdúró fẹlẹ̀ fún eléyìí jẹ́ five ó jẹ́ kí nìyẹn ọ̀dẹ̀ bí wọ́n ti rí. sábà ti jẹ wa báyọ̀ mo ṣì ní mo ní eighteen minutes. o kí kini six ọ̀hún mo máa yọ. o ṣì ní eight hundred níbẹ̀ eight hundred o ṣe. bọ̀dà kọ́lá yẹta gbogbo owó ẹ má rojo yẹta owó yẹta. mo lọ fi fọ́ọ̀dọ̀ náà kíni reserve tó jẹ́ pé òun ní òun ní nǹkan tí mo ti fi calculate. ọ̀rọ̀ ẹ pọ̀ wọ́n ṣe ìmọ̀ràn látàbúlé olórí burúkú ni ẹ tó bá fọ́ fún mi yẹ kí ló ń ṣe wèrè yìí. ó ní fúnra ẹ̀ ìgbà wọn ní bìnàbìnà báyìí lẹ́kẹ̀ẹ́ máa ń jẹ̀yàn ní wọn tó kàn ń ṣe bìnàbìnà tó ń ṣe bìnàbìnà yìí. tara ó dáa yẹn ní talent. bàbá yìí ti jẹ wá. sixteen fifteen. orí ilé mi ò ní wọ̀nyí ilé mi ò ní wọ̀nyí ilé mi ò ní dùn fún ilé tí o ní ọ̀gá bá mú méjì papọ̀ méjì lè ti fídíò rẹ ni àbí ojú ojú ogun kíkọ ilé ọmọ èyí yálẹwọ ìjà ọ̀nà ìbẹ̀rẹ̀ àkọlá àwọn olè wọ̀ tí wọ́n á ti tó one five. Ah, so ṣì ń sa wọn ṣàfihàn ojú àbí sísọ ọ̀nà wọn kọ́ fún four hundred kí n tó pọ̀ náà fún four hundred náà ìgbà tí mo jókòó mi tí wọ́n sọ ọ̀rọ̀ sí tí wọ́n gba change eh, eh, two hundred eh, two hundred nínú two thousand. ọ̀gá mi láàṣù wa ti jẹ wa. kí ló ń jẹ bẹ́ẹ̀. fún wa lówó wa tó jẹ. ẹ̀rọ kan bá ti àwọn amútojú bẹ̀rẹ̀ oṣù tọ́jà ẹ máa mú oníkálukú ẹ máa ṣí ààrẹ wọ. ẹ bá jẹ pèsè ni ìwọ ìwọ gbà torí ẹ lè pè ìwọ ọ̀tá <laughs> lórí ìdí jẹ last lọ́wọ́ ẹ náà mo dá padà yẹn fifty naira yẹn. dọ́là wa wa wa wa wa wa dọ́là òun fọ́tí náà ní ìsìn òyà mhm. two hundred sí káyé owó ọwọ́ ẹ̀. ìgbà tẹ̀ ń ta lórí ẹ̀kọ́ káyé owó ọwọ́ ẹ̀ lọ ká ká. elu <laughs> elu elu. six thousand fúlọ́wọ́ fúlọ́ àbọ̀dọ̀ ìtàkẹ́ ìtàkẹ́ ìtàkẹ́ ìtàkẹ́ ìtàkẹ́ ìtàtẹ́ ìtàlẹ̀ fún ẹ̀ dáwọ́ lórí no dey sweet am again, skonto dey whoop dem again o, makosa no dey sweet am again, swore na im be the last lady. Talala no dey tanto tanto. àbí ẹ ti ti bẹ̀rẹ̀ ẹ̀yin pẹ̀lú orin ṣá. ó ga àwa máa máa kọrin kú mà ní ẹjọ ẹ bá mi pọn mi díẹ̀ síbi. wọ́n tiẹ̀ ti fẹ́ pọn mi bí ìgbẹ́sá. àwọn ará yájọ òun yẹn mà ní o wọ́n ti pọn gbogbo ẹ̀ wàhálà wọn ti tẹ̀. ẹ káwọ sà. Ah, ẹ jẹ́ dáhùn sí kẹ́ má lọ kú sínú ilé o èmi ò lè ṣe gbọ́ ọlọ́pàá o àdẹ́bà yín sọ wá akọrí mọ́lẹ̀ bí ẹṣin tó ṣe lọ́ṣọ̀ kí ló fa ọgbọ yẹn fún yín. ẹ ẹ sọmọ pé ìwọ ló máa ń fún bọbọ yẹn chance ìwọ ló ń fún chance ṣó yẹ kó o pè é nígbà tó ti rí tó rọrùn ẹ ẹ ntáyé ńlẹ tó sá slow motion ìgbà wo náà nínú wà á ti jẹ́ kó kóṣì tiẹ̀ wọlé lọ ẹ̀yin náà ń jẹ́ kó máa sí ibà ọmọkàn tó ń ṣe ní ìwà ẹ kí ló ṣe sọmọ pé ìwọ lọ́tọ̀ ní ká sọ pé tán tó tán ọ eléyìí. kò ni. ah làwọn ẹlẹ́wọ̀n ní jẹ́ ẹ wo ẹ wo ẹ wo. ṣé orí yín fẹ́ burú ni. ẹ ń kí mi mi ò dá yín lóhùn ẹ ń porúkọ mi mo tún dákẹ́ sí yín ṣé kò wáyé kẹ́ ẹ mọ̀ yìí pé eh, kò ń ṣe gbogbo ìgbà nínú èèyàn máa ń dùn ìwọ lẹ́nu fẹ́lẹ́fẹ́lẹ́ bíi gba wàrà. ẹ fẹ́ ṣòfò ni àbí. àwọn ọmọdé ọmọdé iṣẹ́ wa. ẹ bá mi lọ ẹ ẹ ẹ máa ṣe lọ ẹ bá mi lọ máa ṣe ké. ó máa tún yàwó ẹ ẹ máa tún yàwó ẹ ẹ ní ìbéèrè ẹ tó wà yìí. ẹ ní ìbéèrè ẹ tó wà yìí. ṣé wàá láì ti rí rẹ. kí ló fẹ́ lẹ́ ara mi tí wọ́n rẹ̀ ṣe nílé kí ló ṣe lẹ́ tí wọ́n rẹ̀ ṣe nílé tí wọ́n rẹ̀ ṣe nílé lẹ́yìn wọ́n bá rẹ̀ ṣe nílé lẹ́yìn wọ́n kẹ́kọ̀ọ́ làwọn tó bá lọ abáyé yóò rí dání. ọgbẹ́ kìíní kan wọ́n rí mọ́ kó sọ́sẹ́ wọn dá ọmọ rẹ̀ wọ́n ní àlè kí ló ṣẹlẹ̀. ó ṣèwọ̀ ọ̀hún wèrè wọ́n wọlé kí ló ṣẹlẹ̀ yìí. mo sì rí mọ́ládé ọ̀ndà uh, ẹ̀yin ni èmi ni mo ṣe ọ̀ ní kúure ẹ wọ ẹ má tọra yín látìgbà táwa ti wà kékeré tá a bá ń ka my book of bible story bẹ́ẹ̀ ṣe rí ni mo ṣe ṣe rí ẹgbẹ́ ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín sẹ́nu pé ilẹ̀ ń balu lè jẹ́ ẹ̀yin ilẹ̀ ń balu lè jẹ́ tí ìbá ṣe pé àwa jẹ́ Chelsea fans páàkì ń fa wàhálà ìtorí wa lọ́ ṣe kun lẹ́yìn ní blue àwa ò jẹ́ gbèsè rí ní ìsìn owó mọ́tọ́ ní ká sọ gan ṣẹlẹ pé ìgò ò tí ì sọ. mo ní tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ sọlọ́pàá ò mú mi sí ni. wèrè kejì yẹn náà sọ ìtorí ẹ̀ ló ṣe ń bùgà tó fẹ́ gẹ̀ẹ́sà wa. sọ àwọn òkú ìmọ̀mọ́ kó gbogbo ilé pẹ̀lú gbogbo gàràgàrà tí ń bá dùn ọ̀ kí ló ń ṣẹlẹ̀. a ah, bàbá ẹ lọ́nà ẹ wò èèyàn bu yín gbólóhùn ọ̀rọ̀ torí pé èdè mọ ilé ọ̀rọ̀ ń wàásọ ilé ọ̀rọ̀ fún ilé ni àwa mọ̀ kan bẹ́ẹ̀ ṣe dénú ilé bí bàbá yín yáwó ilé ni tí ìbá ṣàwòrán ara ta ò la fi kun ẹ bá kó wọn bíi kó kó èbó ẹ ń sọ̀rọ̀ ń sìn ẹ ń fò lókè ẹ fara gba kí ló bá gbó yẹn. mo bá ta sọ búrú yẹn fi kun lé ìlọ́dà. ẹ ṣe orí mọ́ládé láti ìbá ṣe pé ni mí láyé ké lu yín padì. mo ní o ẹni bá ju ni lọ́nà ju ni lù mo sọ bẹ́ẹ̀ ṣe ọ. ẹ mọ̀ pa bọ́ọ̀nù pé mọ́sẹ̀ òdélẹ̀ lè rí. ẹ ní débẹ̀ náà. ẹ lè délẹ̀ lè rí. ní débẹ̀ náà tán. ẹ lè délẹ̀ lè èmi lọ gbáláyà. àtàwọn ẹbí rẹ èmi ni mo gba yín yẹn tó ti fún mọ́gùn ah. ṣé mo pé máa ń pọ́n tẹ́lẹ̀ máa ń pọ́n ilé ti ta ráìtì yín eh, ẹ máa gbà. ọmọ dádì ọmọ dádì. alo pẹ̀lẹ́ sálàfíà ni pẹ̀lẹ́ àwọn dádì nǹkan sálàfíà ni ẹ wà. ẹ bọ́ọ̀ lọkọ̀ sí òsì nǹkan tó sọkọ̀. Ah, ó wà òkè. <laughs> ọ̀dà àtọ̀ àtọ̀. <laughs> mo trust mo trust. wọ́n ní kí n sọ fún yín pé mọ́tò tó wá ṣe ń bí last time yẹn bàtà délé castaway wọn rí. lónà ah. ní eh, ìjọ mọ́tò tí wọ́n wá ṣe ní àyìn láàsì eh, nígbà gbé eh, délé ẹ̀ wà ní castaway rẹ̀. wọ́n ní kí n sọ fún yín kí ẹ wo bí bóyá bí ló wà. ẹ̀yìn dẹ́gbọ́ Okele Owala Okele Owala ẹ bọ́ sí ah! wọ́n wá ní ìwọ̀n orí. kò sí káàsì ẹ̀rọ ní yẹn. Ah! ẹ gbọ́ ẹ sáàmọ̀ wọ́n ní mọ́tò tí wọ́n wá ṣe ní àhín láàsì pé káàsì ẹ̀rọ rẹ̀ pé gbọ́n gbẹdẹ́lẹ̀ wọn ò rí mọ́. èmi kọ́ ni mo gbé o. kí ni nǹkan tó ń bá mi sọ nísìn mo ní wọ́n ní wọn àrísẹ́ tí sọ pé wọ́n ló gbé ni wọ́n ní yàtá ń jọ́bẹ̀ jẹ́ lẹ́mìí ní ìjọba tẹ̀sẹ̀ tí ò ní yọ. èmi ò rí o. o ò rí ń gbọ́ ọ wá là ṣé tiẹ̀ pé ọ̀gbọ́ ni tó máa fọ orí ẹni lónìí sọ àgbà pé wọ́n ní wọn rí kásítẹ́rù tí ọkọ̀ tí ó ní wá ṣe ń bí wọ́n ní wọn rí kásítẹ́rù ẹ̀. ìgbà wọn bá wí ló wá gbé ìwọ kọ́ ló gbé ìwọ kọ́ ló gbé ta ló fọ̀bẹ tó lù jẹ́sù ibẹ̀ lẹ sásì ni mo béèrè lọ yín. òun ló máa ń sọ fún ìfẹ́ ti gbọ́ lójú èlé bọ́ọ̀sì tiwantiwa mi ti ti mẹ́yọ gbọ́n. irọ́ ni o ìwọ kọ́ lọ fún báwa abẹ́òkúta ni. abẹ́òkúta kọ ìyànà ọ̀fà ni ṣé ẹ tó fẹ́ máa ṣe nìyà bí ṣé mo pẹ́ ní rárá. ọ̀gá kórede ló ṣiṣẹ́ nù ọkọ̀ gbẹ̀yìn o. kórede òun ló ṣiṣẹ́ kan ìnú ẹ̀ kórede náà nǹkan ọ̀rẹ́ kọ́lẹ́dẹ́ òkú ní dáhùn olúndùn ni káàbọ̀ ojú la rí ètì òmùfù. àkùmọ̀ bá ṣe bọ́ sọ̀rọ̀ nísìn ọ̀dọ́kẹ́ mọ̀ fọ̀n àkùmọ̀ mọ̀ tẹ́ntì ṣe bá a ṣe sọ gbogbo ẹ̀ láti ìgbà tó ti wà bí bá a sọ gbogbo ẹ̀ dọ̀tún lámẹ́ta ò ní dáhùn ọ̀dà náà o wọ́n ní ọkùnrin yìí pé kásítẹ́rù wọn wọn rí mọ́ pé wọ́n bẹ wọ́n sì níwọ̀ lóṣù sẹ́ńbẹ̀ láàsì sẹ́yìn máa ń mọ́lẹ̀ mọ́lẹ̀ mo béèrè lọ́wọ́ ẹ ṣé wọ́n máa ń múlẹ̀ náà lẹ́ni torí pé àtìgbà mo ti ń wo súra rẹ tó ti lè sọ̀rọ̀ bí bá sọ̀rọ̀ tá a mọ̀ ti inú ẹ̀ tó àṣọlẹ̀ náà ń fi ń jà ẹ bá ti rí ọ náà yóò ti mọ̀ pé súra rẹ súra olè ni torí bójú olè ṣe é rí lójú rẹ rí bẹ́tì olè ṣe é rí létè rẹ rí kò sẹ́ni tí ọmọ yìí pé olè ní ọ́ nígbà tí ọmọ ọgbọ́n ká lè fẹ́ràn ẹnu ká wà ó lè. ẹ já lọ mọ́lọ́pàá wa. yọ jẹ́wọ́ tí o bá jẹ́wọ́ wọ́n fọ́ ni mọ́ lórí mi. ó lè ní sọ́ọ́rí látìgbà tó ti wà ní látìgbà kékeré tó ti ń kọ́sẹ́ ní àhín bọ́ ọ bá sọ̀rọ̀ kò ní dà ọ̀sẹ̀ tí ọmọgbọ́n kan fẹ́ràn ẹnu káwa tì ọgbọ́n olè náà ni fílẹ̀ olè ni olè ọ sọ̀rọ̀ lónìí. wọ́n ti pè mí sìn. wọ́n ní sùúrù wọ́n pè ní sùúrù olè olè. ẹ bàbá ẹ mọ̀ kó ń ṣẹlẹ̀ nísìnyí tó pè mí wọ́n ti bá mi sọ̀rọ̀ wọ́n náà ti rí ní inú boot wà tán délé tí wọ́n ń pààkì àwọn kan ní mọ́tò ẹ̀yìn dráìvà gbé sínú boot. dráìvà wa ni. lọ́yọ̀. ẹ so ẹ wá wọn sọ fún yín wọ́n ti pè mí sìn ẹ ṣe ọ̀dà. orí yín burú ni. òkèlè ọwọ́là hmm? ó láṣẹ tọrọ ọ̀dáríjì báyìí ṣé ẹ láwọn amúnikọlù ní aláàgbò orí èṣù báyìí. ẹja fẹjọ́ wọn ṣe aláròye. aláròye kọ́ aláròsọ ni wọ́n ti gbé wọ́n ti gbé mi kọlu ọmọ yìí ìsìn àsọmọ ọlọ́mọ kọ́ ló gbé kí ló wà nù ayé tí ó sì dùnú tí mi ò lè bá àwọn ẹgbẹ́ mi dọ́gba ayé òṣì. ṣé fún tiẹ̀ ti ní appointment ẹ̀yà àti wọn náà. ẹ ẹ wo nǹkan tó wà ń bẹ ni pé ọlọ́mọ jẹ́ ká rí adánidúró tó ń gbéṣẹ́ olófò kan ló máa lọ ń disturb láì mí lé ẹ bá mi pè wọ́n lórí takọ pé mo ti wà rárá. Ah, ní ten thirty eh. ẹni ìwé tó ń pé ẹ dúró nísìn tó ń kọ́ ìtẹ̀dé mi rádà wọ́n ṣe jáde ni kò tí pẹ́ sí kò tí kù five minutes. five minutes. Mm-hmm. Eh, ṣé èyí ò lè sáré lọ bẹ́ẹ̀ á máa bá wọn bọ́ stop. Ah, ah. Mr. Kọ́lá ṣé àwọn máa lé mọ́tò wọn lọ ni. ìgbà wo ló làwọn máa dé. Ah, wọ́n ní five thirty làwọn dẹ̀ máa dé. five thirty. five thirty five thirty kò pẹ́ máa dúró dè wọ́n. ẹ máa dúró dè wọ́n. Ah, kò pẹ́ ìgbà mélòó after ten eleven twelve one two three four five thirty rẹ̀ ah, kò pẹ́ because wọ́n bá àbẹ̀rẹ̀ ìgbà tí mo gbọ́dọ̀ rí wọn lẹ́nu well jẹ́ kí My máa yẹ gẹ́tì ẹjọ́ kan ẹjọ́ kí n máa yẹ gẹ́tì soft drink ẹ fi Mr. Kọ́lá wà bí wọ́n ti dúró dè látàárọ̀. Okay, sir. Safe journey, sir. Ní ṣé kí ni? Safe journey bó? Lọ́kùn. Wọ́n náà ṣe receive call kan nísìnyí pé àwọn láti dé Àbújá. Wọ́n fẹ́ lọ cash flight ni. Wọ́n dẹ̀ tún ní tàbá ti dé ibẹ̀ yẹn. Àwọn tún máa gbàbẹ̀ lọ sí India. Àwọn máa lò like three months níbẹ̀. Ní kí ni? India. India sìn báwo ló ṣe máa ń ṣe báyìí náà báwo ló ṣe máa ń sọ wá sọ fún wọn pé Mr. Kola? wà ń bì. Mr. Kola. bọ ẹgbẹ́ mo yẹn sọ fún yín sí náà ẹgbẹ́ ọ̀pọ̀ tí mo sọ fún mo ní Mr. Kola. wà ń bí ṣé kí n pe sọ́ọ̀nì mi wọn ni wọ́n tó mọ̀ pẹ́yìn mi. sí ayẹyẹ Kọ́lá òun náà ti mọ̀ náà ó yẹ kó yé wa ní Mr. Kola tó dùn Mr. Kola, nǹkan tó máa ń pè mí nìyí. Mr. Kola, ẹ má dàbí mi rò. báwo ló ṣe máa ń sọ ìjọ ẹ̀rí kan rí. sọ̀ńbọ̀rì lè wò wàláì kọ́lákọ̀ọ́lẹ́tì mi máa ń gbádùn ẹ̀gọ́ ẹni tó kó ẹjẹ yàtọ̀ ah, ọlọ́ àbàbà yìí dàgbà padà o ah, ah, ẹja sí fashion ẹja sí jù ẹni bẹ́ẹ̀ ṣe tẹ́ àtẹ̀wé àti bẹ́ẹ̀ tí yín lọ tó bá ṣì lórí ẹ̀dá mọ̀ mo sọ náà gbèsè náà kọjú láàárọ̀ tẹ́ ẹ̀ kọjú tẹ́ ẹ̀ dúró rẹ̀kẹ́ tó lọ yẹ àyè tí òwò tó ń lọ mo sọ náà pé níbi tẹ́ ẹ̀ lọ ẹ̀ ti ríṣẹ́ ẹ̀ gbà iṣẹ́ skul tẹ̀ sọ fún mi yẹn máa ti di tíṣà lọ́wọ́ kan lè sọ o ṣe rí bàtà ilẹ̀ fi lọ kó wọn lórí ọbẹ̀ náà ẹ ti kọrin fún ọ náà bàtà rẹ̀ á dún pé pé ká bàtà rẹ̀ á dún pé pé ká tí o bá mọ̀wé rẹ̀ bàtà rẹ̀ á dún kó kó ká ẹ wá wo kiri kan mo mọ bàtà yìí bàtà ìdádìí rẹ̀ bàtà tó wọ̀ lásìkò tó kú ẹ̀ rè òun lọ́kọ́. Oma fada. Mr. Joshua. Kẹ́kọ̀ọ́ ní ìtì. Mr. Joshua. Yíba. Ṣé o mọ nǹkan tó kọ́ sísí láì fún mi ni? Kí ni yẹn? O mọ̀. Ǹjẹ́ o mọ̀ wípé bíi fifteen minutes tó fi dá mi dúró ní bíbá láàárọ̀ tó gbé omi tí mo fẹ́ fi wẹ̀ tí mo jíjì pọn láti alẹ́ àná mi ìfẹ́ máa ṣe máa rẹ́ pé mi lọ pọn mi kí ni ti meet up appointment mi ní. Ṣé o mọ̀ pé waste time ni ibi tí mo lọ? Wọ́n ní ká ní mo ti débẹ̀ five minutes before that time tí mo dé bẹ́ẹ̀ wọ́n ní nǹkan tí mo bá lọ abọ́ sí. èwo má bínú mo ti bá yín pọn mi yẹn padà. wàá dúró ìwọ kan ní tèmi lọ́tọ́ tó fi ba life tèmi jẹ́ àbí nǹkan tí mo wá lọ kò bọ́ sí. mo ti mọ̀ ọ́n sí gbangba pé confam ni ìwọ ni problem tí mo ní ní life mi ìwọ ni disturb life mi àmọ́ mo kàn promise ẹni ìsídà kan pa mí àbí kí n lè pa ẹ́. ẹ ẹ lè rí mi pa. èmi ò lè pa ẹ́ òkè máa dáràn nítorí títẹ̀ èmi máa dáràn láre torí mo mọ̀ pé máa pẹ́ tí mo bá pa mi èmi máa pa ẹ́ torí ó ń sì fún mi ìbàjẹ́ láti pa ẹ́ bíkọ́ tó jù báyìí lọ tí n bá pa ẹ́ pọ̀. ọlọ́run lè fún ṣe kí ló lè tó yẹ lórí pé mo lo omi yín iṣẹ́ yìí ṣẹ̀ṣẹ̀ ń lo omi èèyàn ní pọ́pàdì yìí. Mr. Joshua bí mo ṣe ń bí mi tó lèlè tí mo bá lọ lose temper mi fún ẹ ọgbọ́n ọba gbọ́ tí mo bá gbà lẹ́yìn kankan ara ẹ̀rù ẹ̀ fi gbogbo ìwé lẹ̀ ẹ̀ lè rí sẹ́gbà gbogbo ẹ̀ ní ọmọ fẹ́ gbé tẹ́ni máa fẹ́ fún tẹ́ni máa fi gbogbo ìṣe pé tẹ́ni máa fẹ́ bí kọ́bra yìí. má wẹ̀rẹ̀ mò ń déjà mi. èyí lè ṣe ayé ẹ ti máa di bí bọ́lá ó ti lọ súnmọ́ ọmọ kéékèèké torí pé kó gbaṣẹ́. ẹ kí ló máa ń ṣe ní Mr. Kola igun kí ló máa ń ṣe Mr. Kola igun ṣé má yóò lè parẹ́ sínú kọ́ńpáàdì ìgbà ẹgbàá mi. kó máa kó wa lóru Joshua Joshua kí ló gbé stove nípìn bẹ́ẹ̀. èmi ni mo bá yín gbé stove yín pamọ́. ẹ o gbé stove nípìn bẹ́ẹ̀ ta ló gbọ́ lórí stove mi. ọbẹ̀ èmi ìkúlé kọ̀ ní pẹ̀lú ọbẹ̀ wọn lọ rí aláǹgbá ní plọ́ọ̀tì ọbẹ̀ yín tàǹtọ́ náà bẹ́ẹ̀ ti di ọbẹ̀ mi. mo rẹ́ pẹ́ aláǹgbá ní ọbẹ̀ kí ló kẹ́ pẹ̀lú ọbẹ̀ mi báwo aláǹgbá ṣe débẹ̀ tàǹtọ́ náà bẹ̀rẹ̀ tèmi wà ní tàǹtọ́ náà bẹ̀rẹ̀ mi ẹjọ́ máa ṣòfò ni tàǹtọ́ náà àbáyé yín fẹ́ bàjẹ́ tàǹtọ́ náà. Mr. Bọ́lá. Ada Akínmá ẹ̀ máa kọ́ sùúrù o. Èyí tó ṣe ń lọ lórí kò sọ́jọ́ yìí. Ìfọ̀n bí àṣẹlẹ̀ o. kátólókè tẹsán ayọ̀ fún un sórí ìgbà wa ṣe ń bí torí pé òwòsàn gbogbo òun wáṣẹ́ àti pé ẹnu iṣẹ́ tó máa pamọ́ wa ló fẹ́ ṣe ah, bùrú ah, àní anything anything tó bá máa jẹ mọ́ pé bẹ́ẹ̀ owó òní mi bá fọ́lò kò ṣiṣẹ́ yẹn láyé tó rẹ́ sọ pé kí n ṣe tí mi lè ṣe. ṣé wàá rẹ torí pé ọgán wà determined ní ẹkùn ẹ fi ṣe ìlú ẹ ṣé màtá fẹ́ bá lókè yẹn mo ṣe pé iṣẹ́ pé máa bá a ṣe pé máa bá a ṣe dọ́là ṣe fẹ́ lọ ṣe just. Ah, kí ni iṣẹ́ òṣìṣẹ́ yẹn àwa sì máa fi irú iṣẹ́ yẹn lọ mi ìlú àhà tí mo bá ní mo fẹ́ ṣe gbogbo iṣẹ́ kò ṣiṣẹ́ tí mi lè ṣe kò ń ṣe irú iṣẹ́ yẹn náà. máa wọ̀ dẹ̀ sórí gbogbo àwọn bẹ́ẹ̀ sì wọ̀nyí ta yẹn gbogbo ogun ẹ̀sìn tó ń wa mọ́tò tó dáa tó ń la ogun tó ń lo gbogbo ẹ̀ tó ń kó sọ́n kó sẹ́ gbogbo ó ṣe nìyẹn wọ́n bí gọ́ọ̀bù ogun ló ṣe. sórí ẹnu kìnìún ló wà ìwé tó lè fẹ́ jó inú àpáta òun láti wọ ìlú àkí ẹ́ gbogbo ọjọ́ eléyìí ṣe pé òṣìṣẹ́ tó ń gbébọn hmm ìparí báyìí ló ń jáde ni. a báwo ni pẹ̀lẹ́ ṣé wàá bá àwọn tí a rí pé ojú ẹ wà pa gan ojú ẹ wọn fa ni wọn sí túraká túraká tó ń bí di yẹn kò yẹ kó di ẹ dídí má bọ̀ má bọ̀ má bọ̀ mi má bọ̀ mi má bọ̀ báyìí ẹ fẹ́ dúró tètè kí n bọ́ aṣọ mi. ó kì í fẹ́ bọ́ṣọ hmm. àwọn tiẹ̀ dá ó yà bọ́ṣọ bọ́ṣọ mẹ́rin ká pẹ́. bẹ́ẹ̀ ó ṣàjèjì lára ẹ ṣó bá dùn mí ó bá dùn mí ó mọ̀ ń bọ̀. yes ẹ lówó tún mi. yes yes àti ṣetán no kò fún mi ní wàhálà kankan ọmọ nǹkan tó máa ṣe owó yẹn àti kọ́kọ́rọ́ mọ́tò yẹn tarakùnrin yẹn bá ti dé sàlẹ̀ kókó fún yes yes ẹ méjèèjì èmi náà máa jọ ìrìn ẹ̀sìn. ṣẹ́gun ike kí wọ́n gbé mi lọ́lé. mú o ṣòro owó yẹn àti kọ́kọ́rọ́ mọ́tò yẹn ló ní méjèèjì. èmi ni mọ́tò àtọwọ́. ó ti di tiẹ̀ ní ìwọ́n ní kó máa gbé mọ́tò ẹ̀ káàkiri ọ̀rọ̀ fàájì ṣé mo ti ṣiṣẹ́ fún tẹ́lẹ̀ mi. Ah, ètò ṣe gangan ní yọbẹ ó dùn jù. ilé tí mo ṣe. mo kàn ra fi ilé ìbẹ̀rẹ̀ fún ẹni ráńpẹ́ ni. tí mo bá tún mọ̀ máa ṣe ilé ìfẹ́ràn ilé ìwé kan. bó ṣe ń lọ ẹ̀ náà ni tó ga jù lọ tó máa máa tẹ̀lé. ẹ ẹ ẹ kò need kò need màá tún máa pè ọ́ létà ẹ gbọ́dọ̀ ẹ. ọbẹ̀ tuntun ọmọ yẹn dùn ó láìpẹ́ ẹ̀ dùn. ọmọ ọgá ọ bí ìmọ̀ bá ló ń ṣe wọ́n tó lọ tọ́. kí ló wí. ọmọ kìíní ẹ̀ lọ náà ló kọ. kí lè máa ṣe báyìí fún náà ẹ̀ẹ́dẹ̀ kó lójú ọ̀nà tí ẹ̀yin ò mọ̀ pé ẹ ti disturb ọ̀nà báyìí ni. o ò dẹ rọra o dẹ fún òun lẹ ṣe é láṣẹ bí báyìí mo ń fún òun lẹ sí kò kí n fún òun lẹ ni ìgbàdá mi ń rẹ mọ́tò pàgolo bí mímímí ilé ìlera mọ́tò ilé tẹgbẹ́ sọ́nà sọ́yìn fẹ́ẹ́ fi kọ́ pí ìgbàdá ti rírú mọ́tò báyìí ọmọ fẹ́ ṣe é ni. ok ok ok ẹ̀kọ́ jọ ọkọ̀ máa fọwọ́ tẹ́jú kókò ṣiṣẹ́ títí ti jọ jọ jọ. máa wo máa wo bó ṣe é ṣe bẹ́ẹ̀ lọ jáde skul wọ́n kàn wá mú lásẹ̀sì báyìí lé náà ni ẹ̀jẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kó jẹ́ ẹ̀jẹ̀ lè bàjẹ́. wọ́n mú lásẹ̀sì wá báyìí lé sí ni ẹ̀ lọ tẹ̀lé kí tó ra mọ́tò gan-an kí tó ra mọ́tò ó ní bí wọ́n ṣe ń ṣe. ọ̀rọ̀ lẹ́ẹ̀ tó fẹ́ ka sí mọ́tò ṣé ìwọ ọmọ mọ́tò wà ní dídùn ilé náà ẹ̀rẹ́ kúrò mẹ́ẹ̀. ẹ gbà wá sí i náà aṣáǹfẹ́ yìí. ó ti yá ó ti yá ṣiṣẹ́ tó ti ṣiṣẹ́ ṣàrẹ́ lọ́sì ó gbọ́dọ̀ ṣe thank you ó lè ṣe thank you ó lè ṣe thank you irú mọ́tò mi same same same same same pẹ̀lú mọ́tò mi. red ni mọ́tò tó kọjá yẹn. lójú ọ̀nà ẹ kúrò lójú bí mo ṣe páàkì nìyẹn òyìn block ah! eh! ọ̀dà náà ẹgbẹ́ mọ́tò kẹfà ń kó one million lọ́wọ́ àánú mọ́tò. ilé tó pa mí ilé tó pa mí o ilé tó pa mí ọ̀yà tó kú mi ẹ wá kọ́ mi ó yẹ kí n kú ni kí ni èso máa bọ̀ kí ló dé tó pa mí ọlọ́run ti kó padà wá pa mí o tó wá kí n tún kú. ọjà ah, wèrè ọbẹ̀ fi sọ́jà fún mi wọ́n bó ṣe ń gbàgbé ẹyẹ lè tó àná ọjà mú mi lọ́mọ mi lọ yóò fún mi lójijì jẹ ọwọ́ alábẹ́rẹ́ fún mi. pẹ̀lẹ́ yé pẹ̀lẹ́ pẹ̀lẹ́ yé. Ah. Wọ́n lè dé. Ọ̀rọ̀ àjọkà ẹ dá mi la. èmi oúnjẹ hmm. ah ọjẹ hmm. Ọlọ́run ní òkú ọyọ pẹ̀lú ogun mọ lè sọ̀rọ̀ tí wọ́n kó tiẹ̀ yìí àbẹ àwọn sẹráfù lọ́wọ́ ẹ kí wọ́n gbógun tì í kí wọ́n rọ̀jò àdúrà lé ọ lórí kó lè máa sọ̀rọ̀. adákẹ́ mọ́ fọ̀hún ó sì mọ tẹni tó ń ṣe ẹ ní bọ́nú ẹ̀. pẹ̀lẹ́ sẹ́mi ló ń pè. dẹjọ́. sá. kí ni ká tó ṣe ọ. kí ni àbùsọ́bà yẹn ló mú mi lọ́wọ́ mo wá ṣe yé. mímú ọ lọ́wọ́ nǹkan èyí mú ọlọ́run tiẹ̀ hmm. tiẹ̀ bẹ̀jẹ̀bẹ̀jọ̀ gbà gbà wọ́n àti kéje kẹkún jẹ ẹnu ọ̀fẹ́ dájẹ́ ó wà ní kakọ́ ayin òkèlè wàlà ẹ ẹ ẹjọ pin ẹran rẹ kẹ gbàtà mi kẹ́yìn náà jẹ kan. ṣé ṣé gbogbo ìlọsọ pé kò gbà láàmì ìṣúná sọ pé kí n mọ ìjẹ́ bẹ́ẹ̀ lọ́dẹ̀ lẹ́gbàrún. ẹ jẹ́ kí o jọ ọmọ àlè yan ni mò ń jẹ lọ́wọ́ mo ní kẹ́ ẹ pín ránṣẹ́ pé ah mo ti jẹ̀bi mo fún yín lẹ́ran jẹ mo ti jẹ̀bi àbí tí ìbá fún yín nìsín ẹni ọ̀gá yín jàjẹ́ ẹ̀wẹ̀yìn kó rúgbọ́ ìdílé àbí mo tún fún yín lẹ́ran jẹ tó ń pariwo. ẹ sẹ́ni sẹ́ni. ìwọ́n tiẹ̀ kí ni ọ́fìtà tí mo ní kọ́ lọ túṣo títú fẹ́ pọ́ǹpù ni mo tú sà. pọ́ǹpù kọ́ fítà fítà. ọba ọba ọba sọ̀rọ̀ ẹ ẹ ọwọ́ mi ló rọjú mọ́ ayé ẹ bàjẹ́ ni. ẹ wọ́n mi lọ́kọ̀ wọlé sí ó ti dẹ̀ wúlọ́. bàbá ẹ wo ẹ̀yin gan ẹ máa ń dá gbogbo ẹ̀kọ́ mọ́yàn lójú ni ṣe rí tẹ bá fẹ́ ṣàlàyé fún mi. ṣe rí ọ́ìlì ẹ máa sọ lọ́tọ̀ fítà ẹ máa sọ lọ́tọ̀ sẹ́gbọ́n ẹ máa ń da gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn ṣòkòtò àti ṣòkòtò sẹ́ni kó jọra wọn. orí ẹ ló burú sùmọ́nù àti ràmọ́nù ẹni àánú kan náà. tó burúkú mo gbé àṣà yìí ah. lọ́hùn ẹ̀wẹ̀ ẹran Chou nou li li bè tou yon lò. Da bin kanda fò min lò pi tabletz. ta ló ń jẹ́ bẹ́ẹ̀. arithmetic. arithmetic arithmetic. o mọ o mọ one two three. four oh. five six. lọ wá pé máa sì bọ́ mọ. ó mọ ọmọ one two three. Ah! ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọmọ oh, olóòótọ́. bàjẹ́. ó oh, yà kà. ọ one two three four. ọtọ ah! ọ̀rẹ́ mi mọ̀ ọ́ ọ̀rẹ́ mi mọ̀ ọ́. <laughs> ó mọ ta máa fi ṣe é sì. jẹ́ ká sọ wájú tí ní gate. inú òun máa kọjú tì mí báyìí ó máa kọjú tì mí báyìí. ṣé ó ṣe orí tẹ́ ń bá sọ two Ten ń bá sọ pé three ìwọ máa sọ pé four one. two. three. four. <laughs> ó yá jẹ́ ká wá fún ní mélòdì. ṣé dáre. Eh, eh. ṣòyí tẹ̀ máa sọ pé one one mi létí ìwà sọ pé two two two mi létí. <laughs> mo máa bàjẹ́. ayé ẹ̀ ti bàjẹ́ ah sorry. mo ṣe rí. ayé ẹ̀ ti dá mo fẹ́ sọ. ó yá jẹ́ ká tún fún ní boldness kóẹ́fì one one mi létí. two two mi létí. three three mi létí. four fọ́ mi létí. ẹ̀rí ló rí àbò ìsìnkú. ẹsẹ̀ mi lọ́jọ́ bá. ṣe bá ń ṣe géèmù ni. akẹ́kẹ́ mi lọ́jọ́ bá. Ah. Ah. Mr. Kola, Mr. Kọ́láwọlé Kọ̀lẹ́ǹtì mo máa ń gbádùn yín fàájì lẹ máa wà lálẹ́ ìkẹ́ ẹ̀ ó ga o àìlówó lọ́wọ́ ò ní kéèyàn máa mọ fashion ṣòkòtò yín àti bàtà slippers tẹ bọ́ síbẹ̀ tó máa ṣì ni ẹ̀wù tẹ̀dẹ̀ wọ̀ ẹ́ gan off ṣé wàá rí bisikíìtì tẹ̀ ń jẹ hàn-ẹ̀hàn yẹn àti pure water tẹ̀ tún lò sí i àwọn náà tún ń bára wọn gẹ́gẹ́ tó gẹ́gẹ́ ẹ jẹ́ Mr. Kola ẹ ní sùúrù kẹ́ má para yín ẹ tèkì ẹ easy bisikíìtì ẹyọ kan pẹ̀lú pure water mẹ́ta ẹ má má para yín ṣé mọ̀ pé ẹ fẹ́ jin mi nìyẹn ah, ọlọ́run má jẹ́ kó mi pọ̀jọ kà lọ fún yín o èrò rẹ tèkì ẹ easy well Mr. Kola mo fẹ́ jáde fẹ́ dé street kẹta ń bẹ̀ yẹn mo dẹ̀ máa lálejò tálejò yẹn bá ti dé ẹni kọ́ dúró dè mí ẹ má tọrọ owó lọ́wọ́ wọn o mo bẹ̀ yín ni o. ìwọ lọ́n tí wọ́n bá ti rán yàn síyàn gan-an wọ́n ní tí wọ́n bá ti fi iṣẹ́ kinní kan rán yàn yẹn máa ń fọmọlúwàbí jẹ. ìkòkò láyé odidi ìlú láìpẹ́ bíbá ní ìfẹ́ sí ilé ayé yẹn bàbá tó lòun ṣáájú ìfún mi yẹn gan kí gbogbo sọ̀rọ̀ ẹ̀ lọ ó ti fún mi nígbà kan kí fi pa bí kí n kàn wá àgbẹ̀fẹ́ kí n pa ó sùn kí n kàn fún lọ́dọ̀ mo rí bẹ́ẹ̀ ó kàn pátápátá. ọ̀rọ̀ Bùkọ́lá kí ló ń ṣe yín? Ah. aráalé ló máa mọ̀ láàmú òdìgbò lára tá a máa pè kí ló ṣe yín tẹ̀ ń dá sọ̀? Ah, ah. gbogbo àwọn tó ń kọjá ní street tẹ̀ ń wò yẹn gbogbo kọ́nà ya wèrè bọ́ọ̀ náà ṣe bẹ̀rẹ̀ lẹ́yìn náà ṣe bẹ̀rẹ̀ ah, kí ló dé ẹ lè wá ń jẹ gbogbo ẹ̀ pàlàpàlà gbígbà sí bẹ́ẹ̀ lóbìnrin ẹ wò ẹ̀yin kọ́ ẹni àwọn kọ́ tíṣẹ̀ fẹ́ ṣẹ́ o ẹ gbọ́ ìṣẹ́ tẹ̀ ṣẹ́ yín ẹ lójú kókó yàrá àdúrà kọ́ ló fìṣẹ́ kan yìí kí lẹ́yìn bá káàkiri kí ló ṣe yín tí ò ṣe nìkan rí kọ́lá wọlé sí ni mo rí tí ò rẹ̀ ara wọn kọ́lá tí mo mọ alálùbáríkà ni gbogbo wọn èmi ṣàmọ́ kọ́lá kọ̀lì ń ti alálùbáríkà ni náà bẹ́ẹ̀ náà ni mo lè súnmọ́ Kọ́lá gidi àwọn èèyàn gidi là ń sọ yìí náà lálẹ́ orí burúkú rádaràda wà tí àrùn dọ̀rọ̀dọ̀ yẹn lẹ́yìn kọ́bọ̀ látọ̀hún ni ẹ wá fi gbogbo ẹ bẹ̀rẹ̀ sí ní ronú ẹ̀ wò bí dọ́mí ẹ lè fèsì lọ́rọ̀ mi ẹ kàn yánú òṣì kalẹ̀ ẹ wò ó ṣe bí tẹ́ ẹ bọ́ọ̀ yín dé gan ẹ sì dé ọ̀rọ̀ yín ti dórí ta kò yé yín mọ́ ẹ wá jẹ́ kí n ràn yín lọ́wọ́ ẹ máa dijú ń sìn ẹ máa fo títì ẹ máa gbàbẹ̀ lọ́sẹ̀ ti gbọ́rọ̀ yín gan ti sọ́lọ́run tó da yín. àkílẹ̀ ẹ̀ wá jẹ́ òkè pàkó hàn àbàtì àti àpahàn ti ọ̀rọ̀ rán bẹ́ẹ̀ bí kẹ́ gbáyé ni ẹ wò ó ẹ jẹ́ ìtẹ̀mójútó ṣòro ayé yín kẹ́ tó kún rẹ lòní aláyé lókùúta gbogbo agáìsí ni olóṣù. ìwọ Ọlọ́run kí ni èmi fi ṣorí gbogbo ẹgbẹ́ mi ló lówó lọ́wọ́ tó ti kọ́lé ọ̀pọ̀lọpọ̀ ti fẹ́yàwó wọ́n sì ti bímọ èmi wá wà lójúkọ náà bíi gíà Bedford. níbi iṣẹ́ mi àwọn tó ń dàgbé gan wọ́n ń sọ̀rọ̀ sí mi wọ́n á dẹni àbùkù. àwa wí tán. abanilórúkọ dà irọ́ pátápátá ni àìlówó lọ́wọ́ tèmi ló ti pa mí lórúkọ dà mo kàn dàbí asán bọ́dì lásán tí ó ní ẹ́ńjìn. ṣé lóòótọ́ ni bẹ́ẹ̀ ni ara gbé nílé ayé yìí ṣé o gbọ́ ṣé o rí ilé ayé táwa wà nù èyí ayé ogun ni ayé wàhálà ayé ìyọnu ayé ìhílàhílo ayé tí kò sí ìfọkànbalẹ̀ nú ẹ̀ fún ẹ̀dá kan ní kan ìwé ògbọ̀n ni ṣó rẹ́ni máa wá gbélé ayé ìkó máa nísinmi á ní ẹni lẹ́yìn tó máa fi ṣe alátìlẹ́yìn owó gbówó tán ń pa ni wọ́n ní ajá ìbálẹ́ni lẹ́yìn òun rè máa pọ̀ bọ́ kì í ṣe ajá àtọ̀bọ̀rọ̀ ń bá wí o àwa ọmọ ènìyàn òun rọ̀rọ̀ yìí ń bá wí ṣé o ti gbọ́ ó wá bà ní kò ìbàjẹ́ ṣé o ti gbọ́ ẹ wàá fi ọkàn balẹ̀ ṣé o ti gbọ́ máa wá ṣe sọ̀rọ̀ ẹ máa fún ẹ ní nǹkan máa fún ẹ lórúkà kan ṣé o rí òrùka tí máa fún ẹ yìí máa bá ẹ ṣètò sí ni o máa parí iṣẹ́ síbẹ̀ kó bá dé ọ̀túnla kó wàá gbà kó bá ti gba òrùka yìí kó ìjọba ti fi sọwọ́ báyìí rí i pé ó fi gba owó lọ́wọ́ ẹnikẹ́ni ǹjọ́ ṣé o gbọ́ fọkànbalẹ̀ ìdààmú kò ní í jẹ́ tirẹ̀ ó ti ṣoríire o. Hmm. ìkéré gbá àṣẹ gbá àti ìkéré àtàṣẹ ẹ má tara yín gbàgbàgbà mọ́ owó tá a fi pàṣẹ la fi pa kéré adébáfúnjẹ̀gbẹ̀ tó lọ sóko ọdẹ àárọ̀ ó lóun pé ní sí kókó gbójó òun pẹ́fọ̀n sí pọ̀rọ̀pọ̀rọ̀ odò òun pàgàn ní ṣíṣàṣẹ ẹ̀dẹ́ orí ọmọ sunwọ̀n ìyá ọmọ pẹ̀lú màmá ọmọ ní o mọ̀ orí ọmọ sunwọ̀n ìyá ọmọ pẹ̀lú bàbá ọmọ ní o mọ̀ adébáfúnjẹ̀gbẹ̀ nígbà èkejì ẹ̀wẹ̀ẹ̀wẹ̀ ǹjẹ́ ìjẹ̀gbẹ̀ gbẹ́sí dúdú bẹ́sí dúdú ìjẹ̀gbẹ̀gbẹ́ sí pupa dù gbẹ́ sí pupa ìjẹ̀gbẹ̀gbẹ́ sí funfun bù gbẹ́ sí funfun. Kọ́lá. Ó bàbá mi ifá sọ wípé àjàgà burúkú kan ń bẹ lára rẹ tẹ́lẹ̀ ọ̀gbọ́ gbogbo sẹ́tà sì wá ń ṣe fún ọ tọ́jẹ́ wípé ọwọ́ ara rẹ lọ fi ń bàjẹ́ ń ṣe lọ ń dá àjàgà burúkú kún àjàgà burúkú ọ̀gbọ́ ṣùgbọ́n ntí fáwa ní ká ṣe fún ọ ní ìsinyìí ọṣẹ kan là á ṣe tí o fi wẹ̀ tọ́ ọ bá ti wọ ọṣẹ yìí sórí gbogbo àmúbọ́ àfàtó àṣedànù àìríjẹ àìrímu àìríná àìrílò gbogbo rẹ̀ ni ó dẹ́kun ọ̀gbọ́ tó bá wá dijọ́ kẹta tó bá wẹ ìwẹ̀ ìtàn ọ̀ wá ìwà fojú kàn mí gbogbo bá ti ṣe tọ́nà rẹ̀ ó fi là pẹ́rẹ́gẹ́dẹ́ gbogbo rẹ̀ ni ń ṣàlàyé fún ọ. ẹ̀yin ìwọ yẹ wá aṣọ kìnní kan fún ọ o tó o bá tún lọ rèé ṣe eléyìí tó o ṣe báṣubàṣu bíi tàwọn tàkọ́kọ́ ó di pẹ́ẹ́nu ilẹ̀kùn tì bàbá ṣé bí wọ́n máa sọ pé àgbà kì í wá lọ́jà kó rí ọmọ tuntun kó wọ̀ èwo ilé ìtẹ̀tún ń sọ lórí ọ̀rọ̀ ọ̀sẹ̀ ò sọ̀sẹ̀ yìí gbígbà tí eféfé àjẹmí ni ẹ wá nǹkan míì ṣe fún mi tí ò jọmọ ọ̀rọ̀ ọ̀sẹ̀ rárá. ọmọdé ní í ṣe ọ ojú tí fi wò nù tó rẹ tí mo ṣe fún ọ yìí yàtọ̀ ọgbọ ẹ̀yìn ibi tó bá wọn lọ ti lè wẹ̀ kò sí léèwọ̀ kankan ọ lè wẹ̀ nu yàrá rẹ̀ ọ lè wẹ̀ níta gbangba kódà o lè wẹ̀ láàrin èrò káàtì wẹ̀ ni ọ̀ wẹ̀ lásán. àfikún mi ẹlẹ́dàá mi yà sí mi lọ. akórèlé o ti parí iṣẹ́ tọ̀dọ̀ tiẹ̀ ọ̀dọ̀ tèmi ni ṣẹ́kù sí báyìí èmi àwa parí iṣẹ́ gbogbo tó kù mi ṣé o gbọ́ mo wá fẹ́ kó gbàgbọ́ láti ènì lọ wípé gbogbo orí ẹ tó ti lọ pátápátá ilé ẹ ti padà bọ̀ sọ́dọ̀ ẹ èmi àparí iṣẹ́ ilé yìí kó fi ọkàn balẹ̀ ọ̀rọ̀ ẹ ti dayọ̀ ó ti gbọ́. ògùn bí ọtún bí mr kọ́lá kọ́lẹ́tì mr kọ́lá kọ́lẹ́tì tẹ bá jàjà ti ra bọ́ọ̀sì àbí chicken kékeré kan tẹ fẹ́ mu wọlé lẹ mama dodge ẹ̀yà mr biggs mr joshua kí ló dé tẹ ẹ ti stop me ṣé bẹ́ẹ̀ ń jáde ni ẹ má bínú ṣé mo pé mo sọ̀rọ̀ revival tí church wa fẹ́ ṣe fún yín èmi la máa bẹ̀rẹ̀ mo dẹ̀ fẹ́ kémi àti yín jọ lọ torí a fẹ́ gbàdúrà fún àwọn tí ogun wà nú ayé wọn kógun ayé wọn lè jáde lọ. ẹ wo ẹjọ́ nítorí tọ́lọ́hún ó sì wáá jẹ́ pé irú ọjọ́ èmi yìí ilé ẹ̀ṣẹ̀ yìí ń fight mi sí church yín àti pé ṣé ẹlẹ́sìn kan náà lèmi àti yín ni ṣé tí èsì àtàjẹ́rìí só papọ̀ mọ́ra wọn àbí kí ni problem yín. òótọ́ lẹ sọ ṣe rí ìjọ lè má papọ̀ ṣùgbọ́n àdúrà la pe eléyìí ká lè fi jagun fún anybody tó gún bá ń bájà ni ṣe mọ̀ pé ní ọlọ́run máa ń bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò láti ìran títí dé ìkẹwàá àti rógun nínú ayé màmá yín wọ́n pàṣẹ sí àbúrò yín àbúrò yín transfer padà sọ́dọ̀ dádì pé ẹrù yẹn gbọ́dọ̀ wúwo ju òun lọ dádì yín gbé fẹ́yìn ẹ wá ń ba kiri ogun wa fẹ́ máa tọ́jú lé kiri sọ fẹ́ máa wọ yàrá àwọn níbọ̀ lọ lèmi fi ń bẹ̀ yín kẹ́ má kò tí yín rọ̀ wá. ẹ Mr. Joshua ṣé èmi complain fún yín pé ogun wà láyé ni. ẹ̀yin ò mọ̀ pé ogun wà láyé yín àwa mo complain fún yín pé ogun wà láyé ni ogun ayé yín pọ̀ ṣebí tí ẹ bá bẹ̀rẹ̀ ìṣọ́ ìròyìn yẹn ó máa ń tó táìmù a lè pẹ́ bẹ̀rẹ̀ ẹ̀sìn ẹ lè pẹ́ bẹ̀rẹ̀ máa bì ẹ̀yìn táìmù ló máa ń parí ẹ̀ tá a bá bẹ̀rẹ̀ ẹ̀sìn ó di àárọ̀ la ní ìdájí àjọ máa jí dé ni ìdájí àmàjọ jí dé ni ok ẹ máa pẹ́ ẹ máa lọ. kí ló dé ẹ ní sùúrù ẹ tí yín máa ní ẹ jẹ́ kí n ṣàlàyé kinní kan tí òye yín fún yín o. ẹ má jẹ́ kó gbin yìí kó bà ti yín jẹ́ ẹ gbogbo ṣe wọṣọ dúdú ṣé yóò tọ́ sí yín láì ṣọ̀fọ̀. Mr. Joshua Mr. Joshua a ah, kì í sọmọ ìlú kan náà so ti yé sìn èmi àti àsọmọ ìlú kan náà. ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún o òun náà lẹ ẹnìkejì rẹ náà tí rẹ. ok fine ẹ lọ ṣe ìrànlọ́wọ́ yìí fún àwọn ará church yìí fẹ́ gbọ́. màá fọ́ títà yìí màá fọ́ kínní màá fọ́ ọmọ yín lórí o ah, ah, mr joe màá fọ́ ọmọ yín lórí o. àánú ìdẹ̀ ṣe mí ẹ̀wẹ̀ tá a fẹ́ gba ogun nínú ayé ẹ̀ ẹ̀wẹ̀ tá a fẹ́ gba ogun nínú ayé ẹ̀ máa yí lẹ́kẹ̀ẹ́ bá sọ kínní kan fún ẹ ní agbára ọlọ́run tí mò ń sìn tí ó tí a lè pè báyìí ní pè jẹ́ irọ́ tí mo ṣe ń lọ ṣọ́ọ̀ṣì ẹ̀yin la máa fi bú gbogbo ẹnikẹ́ni tó bá ní òun máa gbé ogun ayé sínú ayé wa ní orúkọ Jésù lé wọn jáde. ẹ̀ka ló wẹ̀ lẹ́yìn ẹ̀jọ̀ ń fẹ́ gbé ẹ orí àdúrà mi tó wà bẹ́ẹ̀ ta ni ẹ ta ló sọ̀rọ̀ èmi Joshua ni Mr Joshua ẹ̀yẹ méjì ò jáṣà well done ṣe dá bẹ́ẹ̀ yẹn kílẹ̀ tó wá Mr Kọ́lá mo fi ọlọ́run tẹ́ sí ìbẹ̀yìn ike kan wà bẹ́ẹ̀ yẹn omi àdúrà mi ló máa ń wà nílẹ̀ tẹ́ bá mi gbé ike yẹn mò ń lọ church ẹ kò sí ike kankan ní bíbáyìí ìdí tí èmi ti wọ̀ èkó sí ike kankan dídà ṣé bí ẹ ti dájú bí ẹ lọ sí church ike ẹ̀fà wọ̀tà ni ó wà ń bẹ̀ mo ṣàṣẹ̀ṣẹ̀ kú òlé mi mo ní kò sí sẹ́fà wọ̀tà kò sí sẹ́fà wọ̀tà kankan dídà yìí ẹ máa lọ sí church yìí jẹ́jẹ́ ẹ wò ẹ̀jọ̀ ẹ má bínú tọ́ṣẹ́ bá tiẹ̀ ti wà lójú yín ẹ̀yin ẹ̀kàn sí kéwì wọlé kí n mú nǹkan tí mo fẹ́ mú ah. ṣèbọ́kùnrin ni yẹ ọkùnrin ni ibi tẹ́ ẹ fojú sí ọ̀nà ògbàgbẹ́ torí tẹ́ ẹ̀ fojú sí ìtọ́jú kátà ẹ̀rù pẹ̀lú wa ìrìn ọkàn yín ẹ̀tú kúrò bẹ̀ sẹ́gbọ́. Mr. Kọ́lá ẹ̀ ṣàṣùpá ẹ̀jẹ̀ ìwádìí tí mo fẹ́ mú à mo bá dálẹ̀ ìgbẹ́ ní lórí o. mo ní kò sí ìdọ̀gá nígbà kí ni kí lẹ́nu bá gbà bẹ̀ kí lẹ́nu bẹ́ẹ̀ sí ní lórí o mo ní kò sí ìdọ̀gá nígbà kí lẹ́nu bẹ́ẹ̀ wọlé tọ̀ nígbà kí mo lórí ìdọ̀gá bá fún un. ní ìlọ church ká ṣàdúrà sí ẹ fẹ́ gba yí ara yín jẹ́ tí ìṣe tèmi Mr. Kọ́lá ah Mr. Kọ́lá. bàbá bàbá. bàbá ṣé rí kí n tiẹ̀ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú gbogbo ìrànlọ́wọ́ yín lórí mi ṣe rí pé ní ti ọlọ́run bá ti fọ̀ tẹ́ mi yẹn ni kò lè pa mi mọ́ ọ̀tá mi ọlọ́run ti wá fojú ọ̀ràn mi báyìí. bóòlù ṣe wá mọ̀ pé ọ̀tá rẹ ni. bí mo ṣe mọ̀ ta kọjá ṣe rí ọ̀sẹ̀ tẹ́ ẹ fún mi ní jésù ó ṣiṣẹ́ o oúnjẹ tàbí ẹni kí n lọ́ọ́ fọwọ́ rẹ torí ti gbogbo àwọn ọ̀tá mi pátá ló ti fojú wọn hàn ẹ mọ̀ kí mo sọ̀rọ̀ Mr. Joshua fún yín Mr. Joshua olórí burúkú kí ló tún ti rí wọn tó ti sọ fún àwọn ìyá rẹ̀ àjẹ́ wọn ti sọ fún yín pé ẹ ti fún mi lọ́sẹ̀ òun ò dẹ̀ wá mọ̀ yìí pé ẹ ti sọ fún mi pé kò bá jẹ́ ọgọ́rùn-ún àbí pé bóyá gbogbo èèyàn báyìí gbogbo àgbáyé ló wò lórí tí mo ti ń wọ ọṣẹ kò lè sẹ́ni tó lè ba ọṣẹ yẹn jẹ́ bí mo ṣe ń wọ ẹ̀nìyẹn o ló bá nàrùn wa ló bá ní ẹ ẹ Mr. Kọ́lá ẹ jẹ́ mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín ẹni tí mo ti ń avoid láti bíi láti even kí ó tó di pẹ́ fún mi lọ́sẹ̀ mo ti ń avoid ẹ̀ ó tún wá bá mi kú lọ́rọ̀ kan tó ń fẹ́ bá mi sọ bàbá nǹkan tí mo fẹ́ ṣe fún yín nísìnyí pé orí ayọ̀ mi tó fẹ́ tẹ̀ mí lọ́wọ́ lẹ́nu mi ìfẹ́ kó sojú ẹ̀ ẹ kàn sáré sí yẹn fún mi ná báyìí kí nǹkan ẹ fún mi ní nǹkan kan tí mo lè fi pa àbí kí n ránṣẹ́ kó rìn lọ kó orí ayọ̀ mi kó má sì ju ẹ̀. Hmm. Hmm. ọ̀ka rẹ̀ sórí bó o ṣe ń ṣiṣẹ́ lọ́hùn tí mo ní ọlọ́rìí yìí wẹ̀ èmi náà dáwọ́ dó nìyí ọ̀gbọ́ sórí àwọn kankan ń bẹ tó mọ́lẹ̀ kedere sí láàrin tèmi fojú mi rí àmọ́ tó ṣókùnkùn sí wọ̀ mo sì fẹ́ káwọ́ fojú ara ẹ̀ gbọ́bẹ̀ ọ̀pọ̀ ẹ gbogbo ń tọ̀sọ́ ló yé mi. ẹ̀yin olódùmarè ìbá o ẹ̀yin aláṣekù ìbá yín ẹ̀yin àwọn nǹkan kan tó ṣókùnkù sí kọ́lá ni mo fẹ́ kí àwùwá fojú ara ẹ̀ gbọ́bẹ̀ ẹ gbọ́ bójúmọ́ bá mú ojú ẹ̀ fún alàgbò ojú ẹ̀ fún aríran bójúmọ́ bá mọ́ ojú oṣù alàgbò ojú oṣù àríran gbogbo ara báyìí nílé ìlú fi ríran bí ọba gbẹ́gbọ́ sórí ta ara ní ìhun gúdígún fi mọ̀. ẹ̀rín kọ́lá ojú rẹ̀ ọ̀làjù kọ́ tọ́sẹ̀lẹ̀. wọ́n rò bó ti wọ́n ni ṣùgbọ́n tó ṣẹlẹ̀ gangan ló gbogbo ara rẹ̀ rí. ṣé nǹkan tó sọ fún mi pé ọ̀gbẹ́ni yìí olópa ìrírí gbogbo wa láti tuntun ṣiṣẹ́ láti gbèjẹ̀dá. Ah, bàbá kò wá ṣíṣe kò ṣàìṣe. ọ̀rẹ́ ti fi rẹ̀ hàn sí i sí bí ọ̀gbẹ́ni tẹ́ fi hàn mí lẹ́ẹ̀kan yẹn ṣe bóun ni eh. ẹ kò lè ṣe mo mọ bus stop tó ti wọlé nígbà tí mo wà nínú tí a jọ wọ mọ́tò papọ̀ màá dẹ̀ padà sí bus stop yẹn màá wá lọ wá gbogbo àdúgbò yẹn máa rí i ṣé bí owó tí mo fún un tó wà lọ́wọ́ ẹ̀ tó gbà lọ́wọ́ mi yẹn ni ilé ayọ̀ yẹn mo dẹ̀ máa gbà padà pé ọ̀gbẹ́ni o that same money tí mo fún ẹ tí wọ́n ní kí n fún ẹ tó gbà lọ́wọ́ mi yẹn return ẹ padà fún mi ó máa fún mi pàtó rí ẹ ò burú máa gbà mo dẹ̀ ti gba ayọ̀ mi lọ́wọ́ ènìyàn kò sí problem. sórí ọmọdé ni ìwọ ti bọ ìtọ́ sọ̀hún ọ̀gbọ́n sọ ọmọ pé mo sọ mo ní tọ́ ọ bá wọ ẹsẹ̀ ìtàn tọ́ bá dijọ́ kẹta kọ́ ọ wáyìn ẹ ẹ ti ń bẹ lẹ́yìn ọ̀fájòyè lọ torí á sì kí iṣẹ́ tí ìwọ rò pé mo ṣe fún ọ tó gbà lọ́hùn ẹ nǹkan kékeré tó bá jẹ́ pé ìhun nìkan la bá tẹ̀ bàtì ọ̀gbọ́ yóò kàn wá ni yóò wá lọ bí afẹ́fẹ́ sórí ọ̀rọ̀ tó gbọ́ lénìí èyí ò lọ jẹ́ kókó ní ń bẹ lẹ́yìn ọ̀fájòyè lọ. Ọ̀rúnmìlà sọ ní tọ́ ṣe ọ́ sì gbọ́ báyìí ọ̀kárí Ọ̀rúnmìlà ẹlẹ́sìn ọyán òjò ló gbẹ̀dú ọ̀hún ọ̀kẹ́ kẹ́tẹ́ fún kéyìn ẹni kó tó fún gbadé jókòó ọmọ ẹni kó wúrò lókè àlọ́. ifálálá ti ṣe ní màtíṣe ara ẹ̀ ifá níwọ fúnra rẹ̀ lọ pẹ̀lú ara rẹ̀ lọ́wọ́ ọ̀gbọ́ ifá ní ọmọ ọlọ́rẹ̀ tawó róbo ọmọ ọlọ́rẹ̀ tàwọn nǹkan pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tọ́ ọ bá ti ṣèyí ah ǹjẹ́ ètò yóò wá sẹ́kù gbegbegbe ọ̀rì jẹ ọ̀rì mu ọ̀rì mọ́ ọmọ lílo ọ̀rọ̀ owó tó fi tán gbogbo òṣòro ilé ayé rẹ̀ ìka kékeré ló kù gan sínú. Mm, eh, bàbá nígbà tẹ́yìn ń darúkọ pé orobo àbí pé kìnnì kankan ẹ̀yin náà ẹ̀ wo nǹkan tẹ́yìn sọ etí ò lówó lọ́wọ́ ṣó máa ń tajà ni ṣé nígbà kan dídí wọnú ọjà ń sìn mí dẹ̀ máa lọ kó nǹkan máa lọ kó nǹkan pé ṣé ìyẹ́gun tó wá ní burú ju pé nǹkan tó ń ṣe níyì lọ ṣé òun ní pè mí lè. àbí nǹkan ńlá kan ló pé mi a ní bí níkò káàmọ́ ńlá lọ ọ̀nà oko láyé ìjọhùn ọ̀ wá mọ̀ tá a rí ó mọ̀ pé wò ó mọ̀ ta wìdì wìdì tó o bá ti ń ṣe yìí ọ̀là dé. bàbá <laughs> ṣe rí ẹ̀ tíráì àyè náà gbìyànjú torí ṣe ọṣẹ tẹ́ ẹ fún mi níjẹ̀ẹ́ta yẹn ó ṣiṣẹ́ o tó ká lọ́sọ̀ yẹn ò ṣiṣẹ́ ni gbogbo àwọn ojú ọ̀tá gbogbo ẹ̀mí ni máa rí wọn ọ̀sẹ̀ yẹn náà ló tó àṣírí Mr Joshua àmọ́ at the same time àṣé àṣírí titi yín náà yìí máa padà tù ah bàbá mi lè máa ń ṣàdúrà gan ó ní mi ní tẹ ní mi ní tẹ títa ó dẹ̀ ká dára ẹ̀ máa ṣe o mo wá mú ẹ̀mí mi báyìí àṣé mo ti ra tẹ́tì ìka mo tẹ́tì lẹ́gbẹ̀ẹ́ inú mo gbé bẹ́ẹ̀dì mo tó gbé sẹ́gbẹ̀ẹ́ yín pẹ̀lú inú wí náà Mr Joshua kú ẹ̀yin gan the same thing ẹ̀ gajú ayé lọ ẹ ẹ wá sí conjunction yà àti mr gbèsè ẹ sí conjunction lẹ́nu lórí bàbá fada ẹ wá ní kí n máa ta sweet ìránṣẹ́ ìsúní tó wà nínú ìdájọ́ ń gbé mr joshua partner yìí tí ẹ rán sí mi yẹn tẹ̀lé yìí ń ṣe fún mi tí mi mọ̀ pé ìkàlẹ̀ ṣe pé bàbá láìka ni ẹ mr joshua òun ló máa kọ́ pé sweet yìí fáwọn ọmọ kéékèèké ládùúgbò ìyẹn partner yìí ẹ ṣe gan àmọ́ hmm, Baba ẹ mọ advice tó máa fún yín ẹ mọ kiosk tí yín máa ń kàn síta yẹn tó máa fún play tẹ́tẹ́ yẹn mọ advice yín ẹ̀yin ẹ̀ wá lọ ra sweet kẹ wá kó síbẹ̀ kẹ máa ta sweet sweet yìí ní kò kankan tẹ́lẹ̀ fẹ́ ta yẹn kẹ máa ta kẹ wá sọ ní fagba sweet seller kẹ kọ́ sára fáyé ìkànnì ẹ̀yìn mi mo gbé ti ká ẹ̀yìn can you imagine baba baba fada kí ni ma ta sweet sweet ma lè jalè promise mi máa máa jalè ìfẹ́ sweet máa jalè ẹgbẹ́ ọ̀la tó lè bá jàrá àdúgbò mo wà lára mi. Hmm. Ah! ọmọ yìí bá sì gbọ́ bẹ́ẹ̀ dáadáa rẹ̀ bá ń bẹ́ ń tòsí a sì kó súwìtì síta àmọ́ ọ̀tá a sì là wẹ́rẹ́. Fala com kí ló dé tí o fi kọjú ju ẹlẹ́dàá rẹ lọ wọ́n gbàgbé wípé àwọn ọmọ oníkálukú wà ní ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀dẹ́ ẹ̀nà ńláyé o àfi ń dé gbàgbé ìdáwó ni ẹni tí a bá kọ́ mọ́ wípé o máa lóyún lówùúrọ̀ kò ní ní lọ́sàn-án tọ́lọ́sàn ò ní ní lálẹ́ láyé láyé ṣé wàá rí òrùka ọwọ́ rẹ tí o fi gbáyé lọ́wọ́ ẹni ọlọ́run tó ń bá tiẹ̀ ní iṣẹ́ tí wọ́n fẹ́ bẹ ṣe sí òrùka yìí má gbà o má gbà o nítorí pé tí o bá gbà ìgbẹ̀yìn ẹ̀ rẹ̀ o. abiyamọ ayé pẹ̀lú. ẹ mọ́ gbàgbé ọdún mẹ́ta tẹ́ fi fọ́mọ lọ́yàn. kí n má gbà. ẹ mọ́ gbàgbé owó iye bí. kí má bàa yàwó. ìkìlọ̀ ńlá rèé. máa dúró di àsìkò mi mi ò ní wo aago aláàgùn sáré. sweet, sweet, sweet, sweet, very, very, very sweet, very, very, very sweet, sweet to do, sweet to do. Eh, buy biscuit, eh, buy biscuit. Sweet, sweet, sweet, sweet, very, very, very sweet, very, very, very sweet, sweet to do, eh, sweet to do. Ah, buy biscuit, ah, buy biscuit, eh. sweet, sweet, sweet, sweet, very, very, very sweet, sweet to do. sí ìtọ́jú báàbí skate elélo sweet sweet sweet sweet sweet very very very sweet. ìwọ ti mú ilé ìwà tẹ́lẹ̀ ń sè. ẹ ok ẹ ṣáà ti rí ibi báyìí sí ìwọ ìwọ máa dúró bí torí a máa tó gbé ohun kúrò ń bí sí a gbé lọ sí another branch wa ìwọ ń títí ẹ o ṣáà mọ àdírẹ́sì head office wa ibi tẹ̀ tí wàá ṣe interview yẹn ìwọ máa wà ń bẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n wà ń bẹ̀ tẹ́lẹ̀ so yẹn sìn but the little advice tí mo kàn ní fún yín kò ní pé bímọ kékeré ṣé rí kò sí bó ṣe lè ṣiṣẹ́ oníṣẹ́ láyé yìí tó bá ṣe dáadáa by the time tí ọlọ́run bá ní kẹ́yìn náà succeed kẹ́ arrive ẹ́ anybody tẹ́yìn náà bá gbà ṣiṣẹ́ bó ṣe ṣiṣẹ́ èèyàn míì ẹni tó bá ṣiṣẹ́ ń gbà yẹn bẹ́ẹ̀ náà ṣe máa báwọ̀ náà ṣiṣẹ́ tẹ̀ even wọ́n á tún mójútó ju bí wọ́n ṣe mójútó iṣẹ́ yẹn lọ bẹ̀rẹ̀ tí èèyàn bá kàn ń ṣe báyìí tó ń ṣe iyọ̀kẹ̀yọ̀kẹ̀ èmi ò láìkí gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn because àbẹ̀rẹ̀ la máa ń sọ fún ọmọgbàbí mo ti jẹ́ kẹ́ ẹ mọ many things tó ti happen past sí life mi kò yẹ easy life but tẹ́ bá farabalẹ̀ láti ṣiṣẹ́ pẹ̀lú mi ah, ẹ̀wò ẹ̀yin náà máa gbádùn mi because èmi tẹ́ ń wò tí mo bá ṣe tí mo bá wọ̀ nìyẹn for the first time ìgbọ́n náà sọ pé first time second time third time mo máa ṣẹ̀ṣẹ̀ spark èmi ò kì í spark ní third time first time tí mi ti wọ̀ nìyẹn the second time tó bá lọ ṣe irú ẹ̀ the same thing tó bá lọ ṣe the same mistake jọ yẹn gangan gangan tó jẹ́ second time ni màá le ìní fi ààyè third time sílẹ̀ because èmi gan-an fúnra mi mo mọ nǹkan tójú mi ti rí sẹ́yìn ẹ̀yin gan máa enjoy mi that is it. Eh, inú mi gan dùn láti lè bá yín ṣiṣẹ́ because èmi náà nígbàgbọ́ kan pé bí èèyàn bá ṣe ṣiṣẹ́ oníṣẹ́ bẹ́ẹ̀ náà ni àṣeṣe ta rẹ̀ and ẹ eh, never regret pé ẹ gbà mí síṣẹ́. ẹ eh, lẹ́ẹ̀kan sí ẹ ṣe gan ṣá. bá mi mọ ibi tí yorùbá ti mú ọpẹ́ yẹn dúró. mo appreciate gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ bá wa sọ in fact èyí tẹ́ ẹ bá wa sọ nígbà tí èmi gangan wá submit application mi inú mi dẹ̀ dùn wípé mo mọ̀ yín in fact irú èèyàn báyìí ni ó ń wù mí kí n tún lè súnmọ́ tó ti mọ̀ ọ̀gbà tó dùn àti ìgbà tó korò ìdùkọ́ sínú ọ̀rọ̀ tẹ́ fi bọ́ wa ó jẹ́ kí a mọ̀ pé ẹ ti mọ life ẹ ṣe gan sa. nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé wọ́n ní ọwọ́ ara ẹni la fi máa ń tún ìwà ara ẹni ṣe yorùbá ló máa ń sọ bẹ́ẹ̀ yẹn so ní bá a ṣe lè work together tá a máa enjoy ara wa yín ló wà èmi gan máa ń la àwọn òṣìṣẹ́ mi àwọn tá a jọ ń ṣiṣẹ́ papọ̀ ẹ́ ká máa work like brothers so ti yẹn ń sìn so um, tẹ bá ti ṣe gbogbo yẹn nǹkan kékeré ni èyí náà gbádùn èyí náà gbádùn yẹn. ẹ Sule ṣé wọ́n ti kó àwọn ọjà wọn. bẹ́ẹ̀ sà. bẹ́ẹ̀ sà wà yìí. Hmm. àkúnlẹ̀yàn òun làdáyébá àwa délé ayé tán ojú ń kán gbogbo wa àtẹ́lẹ̀ ẹwọ la bálà jomẹ́ni tó kọ́ ẹni tí ò mọbi tẹ́gbẹ́ ẹ ti là á sáré kú ni yes ẹ rí ìgbésí ayé àwọn ọmọ méjì yìí. ẹ jẹ́ ká wò ó dáadáa ó máa ń jẹ́ ohun tó yà mí lẹ́nu tó máa ń jọ mí lójú pàápàá nínú ọ̀rọ̀ àwa ọ̀dọ́ òde ìwòyí. <laughs> ìkan bẹ̀rẹ̀ sí sáré kíjokíjo káàkiri forí gbági forí pọ̀pẹ̀ lóríṣiríṣi ọ̀nà àfìgbà tó tọ́ sọ́nà. ẹ wò yí ìkejì bákan náà nígbà tó béèrè ọ̀nà ewu nù yín ló lè ṣe tí ìkejì yẹn ń ṣe wọ́n ní kó máa taró tó ta yìí tó máa ṣe nù yín you see ah you see <laughs> ẹ má jẹ́ akọ́njú ju àyànmọ́ wa lọ. bẹ́ẹ̀ àyànmọ́ ògbóògùn orílẹ̀ lẹ́jọ́ àkọsílẹ̀ kò lè tàsé awù mo rẹ́ni tó ń tóbi tó ní mọ́tò rẹpẹtẹ mo rẹ́ni tó ń tata tó kọ́lé jaburata olúkálùkù ti lákọsílẹ̀ tiẹ̀ ẹni tó yẹ kó jẹ́ káfíńtà á lọ ṣe sẹ́kítírì ó ṣìnà. No ìwọ tó yẹ kó o ṣe mechanic o lọ ṣe doctor wàá máa ṣì wọ́n lábẹ́rẹ́ gún ni ọlọ́run àìkẹ́ sórí burúkú gbogbo ilẹ̀ máa sórí ire ẹjẹ́ àdúró dàsìkò wa o mẹ́ta ni ọ̀là òwúrọ̀ tọ̀sán talẹ́ èwo lẹ́yìn fẹ́ ní gbogbo ẹ̀ ọlọ́run á jẹ́ ká lẹ́kọ̀ọ́ sàn yín jòwúrọ̀ yín lọ. yóò sí ọmọ mi rántí orin kan èyí tí ó tún máa fi tọ́ yín sọ́nà ṣe ráwọn apẹja tí wọ́n bá pa ẹja tán tó bá ń lọ sílé wọ́n á béèrè ìtọ́sọ́nà tílẹ̀ bá ṣú. ṣé mọ̀ pé tí èèyàn bá ń lọ inú orin báyìí lápò ọ̀tún báyìí àwọn ewé kan wà ń bẹ àbí lápò òsì báyìí wọ́n máa ń wà níbẹ̀ bákan náà wọ́n ti mọ̀ pé táwọn bá ti yà bàrà báyìí tán lọ gorí ewé yẹn wọ́n ti ṣìnà yẹn so wọ́n máa ń tọ́ wọn sọ́nà ni orin náà lọ báyìí. ee koríko ee koríko ee koríko balẹ̀balẹ̀ koríko fọ̀nà wá koríko. Mm -hmm jájọ kọ. ee eh, koríko ee eh, koríko ee eh, koríko balẹ̀ balẹ̀ oríko fọ̀nà wá oríko ẹ̀kan sí. ee koríko ee koríko orí kò fọ̀nà wá orí